ọ̀dọ́ ìkàwọ̀ lóṣù àbẹ́rẹ́ kí wàá ní kọ̀kọ́ ṣẹlẹ̀ lọ́dà yìí hmm, mẹ́ra mọ́ nǹkan ọbẹ̀ tí wọ́n bí yìí kàgbéyè ayé ìsìyẹ bẹ́ẹ̀ o kàgbéyè ni ayé ìsìyẹ bẹ́ẹ̀ o nǹkan ọbẹ̀ tí wọ́n yéye à ẹ̀kan wá sí ibi kí mo mi lọ rẹ̀ ni kí n rí eh, dírẹ́bà kí n kẹgbẹ́ mi lọ sọ́jà. So ló bá yà pẹpẹsẹ o owó kí n fún mi o kí mi làáyí méjì pé apá kan o ká fi ṣe shopping iye apá kejì náà ká fi ra nǹkan rẹ̀ wá èmi o kó bá sẹ́kù mà kó fún mádàámù o wá jẹ́ nǹkan kí bòye kí n sọ fún yín nǹkan wọ́n gan o nǹkan wọ́n gan. ìwọ kí n bá mi ò ti sọ mọ́ ìbí ọ̀gá mi ni jẹ́ mo dẹ̀ wò pé nǹkan tí mo bá bá bọ̀ ní ọjà kí mi ṣàlàyé fún yín mo wá ṣàlàyé fún yín nǹkan fi mí gún lágídí ṣé èèyàn bá ọ̀gá rẹ̀ ṣe friendship ni mo bá yín ṣe. Ah, ṣe rẹ́mu rẹ̀ ẹ̀kan. ìjẹsà kò kí n ṣe pé bóyá mi ò láìkẹ àmọ́ ẹjọ́ rírò ẹ ti pọ̀ jù èmi ò dé láìkẹ oníkebèkebè yìí kùtìkùtì ẹ ti fẹ́ pọ̀ jù kí ló dé ah tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ ṣé ò lè gbẹnu ẹ dákẹ́ ni gbogbo nǹkan tó jẹ́ òótọ́ gbogbo ẹ ló máa máa sọ i don't like it ó ṣàmọ̀ pé yàn jẹ́jẹ́ ni mi mi ò ń ṣe oníwàhálà èèyàn nítorí ẹ̀ ni mo ṣe mọ̀ ọba àwọn èèyàn tí mò ń bá ṣe pọ̀ láyé mi mi ò fẹ́ni tó máa ní mi lára àtijọ́ tí mo dẹ̀ ti ń gba ọmọ sínú ilé wọn ò wọn ò fẹ́ pín mí lẹ́mìí bíi tiẹ̀ yìí náà wọ́n ràn wọ́n ẹ ti pọ̀ jù yánmúyánmúyánmúyánmúyánmúyánmúyánmú kan dẹ̀ tó ṣe bẹ́ẹ̀ mo ṣe rò pé jẹ́ kí n kú fi tó ọ̀gá mi létí o o mo ṣe kí mi sọ fún yín. Can you imagine? nǹkan tá à ń sọ yìí náà òun ló ṣe é ṣe ẹjọ́ iná ṣì ni òun wo nǹkan lọ́kàn ò tí mọ̀ bí ó máa ṣẹlẹ̀ àbí kò ní ṣẹlẹ̀ wàá máa sáré lọ sọ kí ni tiẹ̀. àpàṣẹ náà mo ṣe kí mi sọ àpàṣẹ ni. ẹgbẹ́ lu dákẹ́ ah! wọ́n fẹjọ́ ṣépè fún ẹ nì ṣé nǹkan tó bá wà nílé ni ó dàbẹ̀ ni pé iṣẹ́ ọ̀fẹ́ ká lára bí wo jẹ́ kí n sọ fún ẹ jẹ́ kúrí ẹ̀ pẹ́ tó bá mọ̀ wípé o fẹ́ gbé ìgbé ayọ̀ àti àlàáfíà pẹ̀lú mi nínú ilé mọ ọba rẹ̀ kò dẹ̀ ṣọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ ní sísọ mi ò fẹ́ gbọ́ wọ́n ní wọ́n pé kankan mọ́ mi ò fẹ́ jọ́ òṣì mi ò fẹ́ jọ́ ọ̀ranù nínú ilé ṣó ti gbọ́ irun yín báyìí ẹjọ́ rírò tẹ́ ń rò kiri ẹ má fi ń túlẹ̀ ni ẹ má fi ń dalé rù ni ibi tó ti ń rojọ́ ranù kiri tó ti ń rojọ́ kiri níta táwọn olè bá gbọ́rọ̀ ẹnu ẹ̀ tó ti bẹ̀ wá káyà mọ́lé ńkọ́. Ah, ọlọ́run máa jẹ́ ọlọ́run máa jẹ́ irọ́ o èsè bíi ti yé ni o irọ́ o. èsè bíi ti yé. èsè ah, bíi yé ìsọfún mi ni èsè bíi irú rẹ̀. kò sí wàhálà ṣàjẹkórí ẹ pé má rojọ́ ẹnikẹ́ni nínú ilé kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀gá kan bá wá sọ̀rọ̀ rí fún mi ńkọ́ má sọ fún yín. má sọ fún mi ṣòtúgbọ́ tó bá rojọ́ mi tó má sọ̀rọ̀ mi lẹ́yìn má sọ fún mi ah, mi ò gbéṣẹ́ ràn ẹ́ ní kùtìkùtì can you imagine lọ sún jẹ mi fún mi jàre ẹ gbọ́ níṣu má lọ mọ́ bẹ́ẹ̀ kò kò wá bìgbà lọ má lọ sún jẹ fún mi torí ibi tó ti ń dáná náà mo mọ̀ yí bẹ́ẹ̀ ni ò lè rọ ẹ́ ń bẹ̀ ṣọṣọṣọṣọṣọṣọṣọ gbogbo tó ẹnu ẹ̀ ló máa fọ́n sínú oúnjẹ fún mi ah. mi ìlú wá já ìsàn ẹ má bínú o massage. ìjẹ̀ṣà àbí lẹ́ṣà àbí kí ló ló jẹ lọ. wá kí ló fa gbogbo òṣìranù tó ń ṣe nínú ilé mi oúnjẹ tó ń sè náà kò kún ṣe bó o mọ oúnjẹ gidi sè akọ mọ́lẹ̀ tiẹ̀ ni wọ́n sóúnjẹ mi bẹ́ẹ̀ kìkìdá kọrí nìkan ló máa wà nínú ẹ̀ mo dẹ̀ wò kókè kí n ra ọmọ mọ́lẹ̀ jẹ́ kí n máa mọ́lẹ̀ jẹ́ kí n máa ṣàánú ẹ̀ nítorí àwọn mọ̀lẹ́bí ẹ̀ kébi má pa wọ́n kú ògbọ́n mọ́ ọ̀bá rẹ̀ ògbọ́n á mú gbogbo orí àwọn òṣìṣẹ́ mi wá fẹ́ máa forí wọn fẹ́ máa fi gbára wọn látàrí ìsọkúsọ kátìkàtì tó sọ káàkiri ọ̀rọ̀ tí ò pẹ́ lọ́wọ́ tí ò pẹ́ lẹ́sẹ̀ wàá gbọ́rọ̀ ẹ̀ wà lọ́gbẹ́ fún bí wàá gbé ti bí wàá lọ́gbẹ́ fún dí kí ni gbogbo kátìkàtì madam eri bẹ́ẹ̀ ìwọ mẹ́kàn láìkì ọ̀rọ̀ wọn ni wọ́n pè ní wọ́n ní wọ́n pè yan ara bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni wọ́n ti pọ̀ jù o ní mo sì máa ń fẹ́ sọ̀rọ̀ lójú ara yan ìwọ ẹ sọ bí iná máa yẹ ẹ sọ ẹ dà ni lọ́dọ̀ mi o wọ́n yìí ṣe bẹ́ẹ̀ wọ́n bá ti yan ṣe kí sọ ìnáwó sọ́run lójú o ṣe bí nuisance ẹ ṣe bí uyè ẹ ṣe bí uyè can you imagine mo bẹ́ yín sọ̀rọ̀ ọ̀dọ̀tí lẹ́nu ó ní ó ń tẹ̀lé rárá mo wà wájú ẹ̀ òtún sì ní ẹnu àti sọ̀rọ̀. irọ́ àwọn sọ́ọ̀dì sọ. mo ti sọ fún ọkọ mi pé mo ní ìdùnnú tuntun torí mi ò lè jẹ́ kó wá pè mí lẹ́nu ṣó ti yẹ owó ni mò ń sọ fún ẹ tó mi ò dẹ̀ tún lè máa kẹ́mi mi sókè kí n máa pariwo kí n máa fẹ́ fún lórí owó tí mò ń sọ fún ẹ lórí pé mo fẹ́ ṣàánú ẹ ọmọ ọ̀dọ̀ mi máa wá sínú ilé so tó bá ti ṣe tán ilé oúnjẹ tó ń sè tó bá ti ṣe tán kó wá farabalẹ̀ kó lọ máa kó ẹrù rẹ̀ ọmọ rẹ̀ bá ti dé wọn. gbogbo ayé ni mo ní bàjẹ́ débò sí mo fẹ́ lọ ìjọ méjì sábà pé mi náà ni mo fi tọ́jú yan òbí mi nítorí olóò ìwé ìfìyé ìfàmìlẹ̀ sí gbogbo ibikíbi tí kì máa dúró síbẹ̀ ibẹ̀ máa dúró sí mi máa sọ kọ́kọ́ mọ́ ibikíbi bá ti jókòó sí ni máa jókòó sí ìjọ torí ìwé ìfìyé ìbí létí nǹkan tí nǹkan tí mo ṣe fọ náà rí o ò lè jí o ò lè sọ́ọ̀bù àlejò wẹ́wẹ́ ẹ ti pọ̀ jù ṣé ẹnu ẹ yìí ṣé kò lè parí ṣé ò lè parí dé kò bá sọ̀rọ̀ mi. mo fi bẹ iná ni pé kí jọ torí ọlọ́run pé pé máa sọ̀rọ̀ kó. ẹran ọkọ tó bá ti ṣe bá kọlọ pàkẹ́ rẹ kó jáde kúrò nílé rẹ. màdàmú ìjọ torí ọlọ́run màdàmú màdàmú. ẹ̀ nínú mi kó bá mi gan ó ti sú mi bọ́. 1,500 comments. Look at it. There must be a solid reason behind okay. uh, I, I, I want to location to see your picture now. Let me see your caption. Ká wo ti kọ́ ṣe ọ̀dọ̀ tí wọ́n ṣe. <laughs> Right in front of my house. Do do do do. What tẹ̀ta ló calling kọ́ ilé yìí. Ẹ nà. Ah, no, no, no. Let me see your caption. Hmm. Right in front of my house, mm-hmm. chilling with the dogs. Wow, this is good. Ah, you can comment. Wow, Sister Dear Caller, I love to be like you. All <laughs> people who are gullible, you. No, no, no, no. Oh! Don't say that. They are not gullible. We are not fake. We just faith in it together. So anyway, this is, this is not being fake. This is faith. I'm no faith. The all of them are just abalo. We are rich. Kò sẹ́yìn ọ̀tọ̀ lówó tó wà. I'm faith ẹni eh, kọ́nàmbá ṣe ni kò hmm. lówó tó wà. I'm ah wait wait. Ah, ah, why did you post this picture now? ah o ṣe ma this one o ṣe post picture now why did you post this picture o ṣe ma post picture now mo rí pé mo fine ẹ picture to o fine ẹ ló ma post. Now i'm looking ugly in this picture and you, and you still posted it what's the meaning of all this now kí ló torí ẹ ò pé báyìí. bíbí ìbò kò sí nǹkan tó ṣe picture yìí now mo edit ẹ now. but you, you bring me i i, didn't use anything o de post ẹ we were just joking with about this no i, I don't like this so pé mo máa fi pórí ẹ ò pé no wọn máa fojú akúṣẹ̀ wò mí irú nonsense wo nìyẹn now. o ti ti bẹ̀rẹ̀ o ti bẹ̀rẹ̀. no no o ṣe wọ́n rí po stupid o rí po mad gbogbo yẹ ò pé. o ní apologize àbí. ẹ má bínú. anyway èmi fẹ́ go live ṣùgbọ́n so um, ṣá ní wine le. wine níbo ló ti fẹ́ rí wine. Ah, àní wine náà. Ah, because ah, èmi fẹ́ promise àwọn èèyàn mi o bẹ̀lẹ́ ẹ̀ la máa lò ṣó ti gbọ́ wàá mix ẹ̀ ṣó ti ọmọ drink yẹn náà. bẹ̀lẹ́ ló ń lòun. yes now mo ti wo kọ́lù ẹ̀ náà ṣùgbọ́n ká ti mix fanta and coke. àwọn yẹ kó lè fún wa ń kọ́lọ̀ yẹn náà. or better still ká lọ apple drink. mo fi pé coke and fanta yẹn máa better. taba mix ẹ. ìyẹn máa bring picture yẹn out. go and mix it immediately. Mm. so let me notify my people about the, oh, no, no, no, about the video I'm about no, to do. bọ́kọ ti rí ni ìyàwó ń gbé ọ. hello people. Uh, you know, just chilling um, among the money. just chilling in my house, you know. It's every time you go to work, you just need to chill. I have employed people to do that for me, so <laughs> why should I waste my time? So it's a good thing. Be calm, a live video is coming soon. Yeah. káyé rí bẹ́ẹ̀ ṣe tó ah! rú. Ah! Ah! ayé mi ti ayé mi ò bàjẹ́ ìwò olówó yọ ló ní lọ́ọ̀kì báyìí. Eh! dreamcar tèmi tó yẹ kó rí tẹlifíṣàn mo ti máa ń rí mi fojú mi rírí lórí àfọ́bìnrin bíi tèmi. Eh! Eh! bravo sínú tẹlifíṣàn mo ti máa ń rí ti máa wọ àwọn fíìmù fọrẹ́ mo fi ẹ mo máa ń rí. kọ́mọ yìí kàn ṣe ìjọ rẹ. màdàmú kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ìmọ̀ bínú o mo gbàrúwò rí ni mi ṣe pariwo ni kí ló dé kí ló ṣẹlẹ̀ mo dẹ̀ wá nù. oh my god kí ni ti ṣe pẹ̀lú ariwo ti tẹ̀mí wọ́n mọ́ ah, kí ni mo fẹ́ fi ṣe náà o. mọ̀dáhùn ìmọ̀ bínú ìmọ̀ pé mo nífẹ̀ẹ́ rin ni mi wọ́n nífẹ̀ẹ́ kí kòkó ṣẹlẹ̀ sí yìí o ṣe rí àti eh, ṣíọ́ṣíọ́ kàn kàn mú mi wá sọ́dọ̀ rìn ìwọ mo nífẹ̀ẹ́ rìn ju àǹtí sí ọ lọ ariwo kí n pa nìyí ló dà pé kí n. gbàgbé jọ oúnjẹ tí mo ní kó lọ ṣe dà. ẹyẹ ni wà nínú. ìyẹn wá ń jó. irọ́ ẹ̀ jò. ó jó ok. ìdúró. ẹ jò náà. Ah, ah, ah, lórí burúkú gbọ̀ngbọ̀n ṣé ṣé kí mi á tata one two mi ibi ló máa tọ́ sílé mi. gbogbo ẹ̀yin fọ́n ló fọ́n ló amẹ́ fọlọfọlọ fake life ló pọ̀ nínú wọn tá ò mọ̀ ọ̀rọ̀ àṣírí ni So um, I'm, I'm gonna give you that money but sorry my problem is when it is on salary last month so one trial at sọ fún wa pé by the end of this month I'm I made salary yẹn together so ó tiẹ̀ tún máa jẹ́ nǹkan tó jọjú mo lè fún ẹ ju iye tó ti béèrè lọ but you just have to chill and wait. no kí ni excuse tó ń try láti fún mi sọ fún mi ṣé o mọ nǹkan tó ṣọmọ bí mo yẹn ní ìdówó yìí sí tó ń sọ fún mi pé kí n dúró de month ending ṣọmọ nǹkan tó ń sọ. ṣọmọdé ni mí ni ṣé mi ò ṣe máa ma bí mi ṣé mi ò mọ nǹkan tí mò ń sọ month end náà ló máa ní sùúrù dà wọ́n bá ti sọ sálárì mo máa fún ẹ ṣé mo níṣẹ́ mi ni ṣé kí n lọ jalè ni ah mi ì fẹ́ sáré ju kádàrá lọ mo mọ̀ wọ́n ara mi o mo mọ̀ wọ́n ara mi ni mo ṣe rọra ń ṣe bí mo ṣe tó so it's either you take me the way I am ìyẹn ló lè pè. o ò wá lè bá mi sọ o ò lè bá mi sọ yẹn láíláí sórí gbogbo ibikíbi tó bá máa ti rí owó yẹn ni kò sí lọ wá because mo need owó yẹn urgently kí ló mean. kí ló ariwo wèrè wo ló ń pa sí. o lè ní mò ń pariwo. òkè eh? tí ó jẹ kémi lọ jalè láti fún ẹ. lọ jalè ni òun mi mo bóyá fẹ́ ṣe. o o o láì kó sọ fún sí lọ́rùn. ọbí tó lè sọ pé mò pariwo. rọ́bìsì wo ló ń sọ yìí. ariwo ló bu abóta láti tàn náà láti nulẹ̀ náà ẹ máa gbà mí ah. o ẹ gbà mí ẹ ṣàánú mi ẹ gbà mí lọ́wọ́ wálé ẹ mi mọ nǹkan tí mo ṣe fún mi mọ nǹkan tí mo rà nínú gbá ẹ níṣẹ́ lílé kan fi àjẹ mi ni ah, ah. mo bẹ̀rẹ̀ owó lọ́wọ́ orí ẹ̀ fún mi lọ́wọ́ yẹn tì a ní sùúrù ṣòro pé mi ò mọ ìrìn ẹsẹ̀ ni a ní kò ní sùúrù ṣòro pé ní sùúrù wọ́n náà ní sùúrù ṣòro pé mi ò mọ ìrìn ẹsẹ̀ ṣòro pé mi ò mọ àwọn tó ń kówó fún wo ìwọ jẹ́ kọ́wọ́ mi ka ẹ̀ jẹ́ kọ́wọ́ mi bá ẹ lásán má fi mú ẹ̀kan fèrè pé ò ní fún mi lọ́wọ́ yẹn irọ́ ló ń pa. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rọ̀ tó sọ́kalẹ̀ ń sìn kò tí ì tó ariwo tó ń pa yìí náà torí kò fún ẹ lówó ló ṣe ń pariwo kí ló dé kí ló ṣẹlẹ̀ ó yẹ kí lè sọ̀tẹ̀ láàrin ara yín náà wáríwó yẹn ti pọ̀ ju kò wọ́ ọ̀tẹ̀ kí ló dé. èmi ti mọ̀ pé yín náà lè máa wà. bí kọ́tà mi máa rùn pa báyìí òun lẹ̀ ń wá àbí wo wálé ìwọ tẹ̀ ti mọ̀ mí lánàá kó tó dé ni <laughs> tó bá tó bẹ̀ tí wọ́n bá bí ẹ̀rí má ah, ah. gba owó yẹn jáde fún mi. wàá ríran work out mr wale ẹ wo ẹ má bínú ṣe ti gbọ́ ẹ sùúrù fún a máa bá sọ̀rọ̀ ṣe ti gbọ́ ẹyin ni màá bẹ̀ just stay calm má bá sọ̀rọ̀ ẹ jọ ẹ má bínú ẹ jọ ṣé nǹkan tó ń ṣe yìí make sense na. ẹ má bínú má bá sọ̀rọ̀. Ah, mo mọ̀ pé kò make sense but just take it easy i'm going to talk to you. a má bá sọ̀rọ̀ ẹ jọ ṣe ti gbọ́. Uh, please ẹ jọ. no no it's okay. ẹ jọ. Thank you. sí wàhálà báyìí nǹkan ọ̀nà ìdẹnu ọ̀sán púpọ̀ rẹ̀ kí ni wọ́n ti ṣe. oh my god wá wo ilé tó ṣẹ̀ṣẹ̀ kọ́ ó ní láti rí wo mọ́tò ọ̀rẹ́ mi wo gáràjì àwọn pípú iná. ẹ̀ẹ́ in fact babe ó mú wá mi ò lè wait láti rí jàre. Ah. adúlélé làwọn ilé ìkọ́ yìí. I swear. oh my god. wálé máa wá bẹ́ẹ̀ o. à ń sọ̀rọ̀ àwọn èèyàn gidi ò ń dárúkọ wálé eh, eh. wálé wò lórí inú ilé yìí wo ṣọlẹ̀ tí rí wálé ń bẹ̀. ó dẹ̀ fẹ́ ó dẹ̀ fẹ́ look alike díẹ̀ náà bá mi mú fóònù jàre à ń wírù ò ń mo ló ti rí wálé. bá mi gbé fóònù fún mi wálé kọ wálé ni ah, ah, ọmọ mo rún o mo rún cp6 this is massive gbogbo nǹkan tó wọ̀ yìí tí bá ní kí n estimate yẹn tó máa wọ̀ ọ́ ah ó sì jẹ́ kí n tó torí ìyókùn ọmọ ronú ni mi dẹ̀ lè fi ronú ṣẹ́ra mi léṣe. ṣòfẹ́ gbọ́. torí bọ̀bọ̀ yìí ọlọ́run ló fún lówó tó ní o ìwọ náà ò rí bó ṣe ní owó ni ah, ah. bọ ọ̀rẹ́ mi ṣé ẹ ṣọ́ọ̀pù bọ̀bọ̀ yìí àtàwọn méjì wọn kì í ṣe kéga ìṣà. o máa dé kébọ ìwo ni ọlọ́run ló fún eléyìí ní owó adúrú owó owó jaburata tó ní ọlọ́run ló fún. ẹ̀rín yìí ń pa mí èṣù ló fún lówó mo ti gbọ́. kí ni ike bẹ́ẹ̀bì yìí ń tọ́ mo ti gbọ́. wọ́n náà ń bolojú ẹ wà bàbá god gbé kọ́ tèmi náà èmi náà fẹ́ wá bentley mo fẹ́ máa fọ private jet ọlọ́run ṣàánú mi. ọlọ́run ṣàánú èmi náà ọlọ́run gbé kọ́ mi ah, ọ̀rẹ́ mi ah. eh, gbogbo ẹ̀ agbá òfin ìfowóná ń pariwo ẹ̀yin followers ẹ dákun ẹ fúnra ọ kọ́mọ́ gbàgbọ́ mọ̀ bá fọ́nṣun ẹni wàá gbowó aláàgó ṣiṣẹ́ irú àwọn ń tanra wọn ni wọn ò ní ibi tó ń lọ wọn sáré aṣáájú ló máa fẹsẹ̀ bọ̀ ló parí. àti kí n gbọ́gbọ́ lọ́bọ́ fi sórí sí ọ̀sìn èso tí wọ́n kan náà ló ta gbogbo wa lọ́n kan náà ló ta gbogbo wa yìí tábà dẹ̀ tó sùn wá ní amórí wa ẹ́ àbí bíyà ló gbéyàwó ẹ̀ lọ shopping gbogbo ti tèmi láyé ìbáyìí bí kí n fẹ́ lọ ra kakọ́ tẹ̀lé mi ni. Ah, mo gbàgbé epo màá lọ́wọ́ ẹgbàá lọ́dọ̀ ya chinwe afẹ́sẹ̀ bẹ̀ afẹ́sẹ̀ ráìtì wọ́n tẹ wọ́n máa láwọn wá bá mi for division of labour ni wọ́n máa bá mi for right ní màá sí àwọn ọlọ́mẹ́sọ̀ iyọ̀ ọlọ́run ṣá ẹ́. ṣé tó ń bára ẹ sọ̀rọ̀ ṣé orí fóònù tó ń bà ẹ́ náà ló fi ń rí nǹkan tó ń bá sọ̀rọ̀ ọ̀sẹ̀ uh, mi understand. mi ì mi sọ̀rọ̀ ṣùgbọ́n ní tí kinní kan bá sọ̀rọ̀ létí kinní kan kí kinní kan lè gbọ́ ni ah, ah, ẹ̀yin náà ẹ wọ àwọn ẹ ṣáàní náà mọ àwọn tó wà níbẹ̀ tí mo sọ fún yín pé wọ́n kó lọ sílé wọn láti ìlú àwọn ni wọ́n gbéyàwó wọn lọ shopping ẹ ṣáàní náà mọ̀ wọn àbí ẹ mọ̀ wọn ni ilé àgbọ̀dọ̀ kan ṣe wọn tó pé. yébà yébà ṣé o kébí sápò ni. ìwọ bù mí kí ni wọn wò lè jẹ mi gbọ ni. ẹ ti yẹ ẹ yà o ní gbogbo ọ̀rọ̀ ń ṣe yìí. Of course, yẹ kó ti mọ̀ pé ìgbà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìgbà títí wọn làwọn ń lò yẹn. Tó bá ti tó táìmù tèmi àti ẹ náà, gbogbo nǹkan tó fẹ́ lèmi náà màmá ṣe fún ẹ. mo ti na yín sí àti máa lọ bí mi sọ sí àná mi yẹn ẹjọ kí ni táìmù gbọngàn lẹrọ pé ìgbà yẹn pẹ́ bí torí kò yé mi. ẹ a máa dúró dàsìkò Ọlọ́run ni. gbogbo ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà àsìkò ní gbogbo nǹkan àsìkò ní gbogbo nǹkan ìgbà wo làsìkò wá fẹ́ dé ìbọ̀bọ̀. sueba sueba ṣé orí ẹ ti dàrú ni. ìmọ̀ bínú. o gbọ́ kí mò ń pè látàárọ̀ àbí o gbọ́ kí mò ń pè ẹ̀. mi kì í mọ̀ bínú ẹ̀yìn yìí sẹ́ kí n kí mi ṣe náà ni mo mi ṣe. aṣọ tí mo gbé wá mi lọ dà. àwọn náà ni mo mi lọ àmọ́ iná mi ti wá wálẹ̀ égbé ayọ̀nà. nígbà tí náà wá wálẹ̀ nǹkan iná yìí ti wá wálẹ̀ o ò ṣe tán jẹ́ ṣó lè lọ tán jẹ́ kó fi lọ ni. ọ̀dà wọn ẹbí mọ̀ pé jẹnẹrétọ̀ àmì ló gbé ayọ̀nà. bẹ́ẹ̀ náà lè ṣe sọ̀rọ̀ báyìí lọ ó ti mọ̀ pé jẹnẹrétọ̀ ta ni ò lè gbé ayọ̀nà. ṣé bọ́kọ̀ ṣé ẹ̀yin ló yẹ kẹ́ máa sọ ẹ jẹ́ kó òun dá mi lóhùn ó yẹ kó wúwo lẹ́nu yín pé jẹnẹrétọ̀ wa ò gbé iron ẹ mo ṣàfihàn yín jọ yẹn pé àwọn òfin ṣẹ̀ṣẹ̀ ra múra mẹ̀kánù àdẹ gbọ́dọ̀ máa dárúkọ ń gbogbo ìgbà kó má dàbí bóyá kìnínní ni ẹ òun ni ẹ gbogbo jẹnẹrétọ̀ wa àdẹ dára fireman à ń lo tiger kìnní kan kva kódà kan tí ò dá ò dá kò lórúkọ mi tábàdẹ̀ sọ́nsẹ̀ máa lásìkò ní gbogbo nǹkan ọ̀rọ̀ táìmù táìmù yìí ni ò yé mi. Eh? aago gan yàtọ̀ síra wọn rolex yàtọ̀ sáwọn tìbí tẹ máa ń so mọ́wọ́ yẹn nà bọ̀bọ̀ wọn dàbí pé yàn sọ̀rọ̀ gbogbo ìgbà ni. dàdù ìmọ̀gbìn náà ẹ rí ọ̀rọ̀ kí bàdámù sọ náà ní kí n tẹ̀lé ẹ mẹ́ka kan ní kẹra ni òun náà ní kẹra orí kí n bá rà kí ní kan fi máa ń fọ aṣọ ni a lè fi fọ ayọ̀nù náà a lè gbè tó wà kàn ní máa. lẹ́nu sẹ́yìn ẹjọ́ kọ́ mọ́ sọ̀rọ̀ kò dáhùn pa gbogbo. ó sì kúrò lẹ́jọ́. gbogbo ẹ̀yin fọ́lọ́ fọ́lọ́ amẹ́ fọ́lọ́ fọ́lọ́. mi lọ lọ lọ́dọ̀ àwọn oníbọ̀ sọ pé mo fẹ́ wò jáde. ẹjẹ́ kọ́ ẹ ẹ ẹ wà mí gbọ́ láti bẹ̀yẹn. ó ń délé láti gbà wá ẹmu pọ̀. ayé kí mo wá mẹ́mọ́ ní ìyàwó dé orí mo ti wọ̀ gidi nínú òkun àtọ̀sà o. Eh? ayé mo wá pé mo ní jẹ ìyá o àbí mo ní jẹ. àbí mo lè ní sórí orin tó ń kọ yìí hmm? tó ní pé o ti wẹ òkun ti wẹ ọ̀sán yẹn wà á bọ́ sínú ṣọ́nà kó jìnnà sílẹ̀ hmm? wà á wá bọ́ sínú oṣù tó máa gbé ẹ lọ́tẹ́ pé àwọn ẹja ló máa jẹ́ tó máa wọ́ àlọ́ rámi rámi. láàárín ẹnìkan kì í rí ààbò ẹ̀ dodo sí mọ́nìkọ́ lọ́dún fún látàrọ̀dà. wọ́n bínú má dààmú pẹ̀lú mọ̀ pé tí mo bínú yìí dẹ̀sí bí ìyá ìtẹ́lẹ̀ ló ń bínú dòdò kí kí mi lọ dín ìgbà máa dénú kìsìnì mo wá rí i pé dòdò mi ju méjì lọ yé ni ọ̀gẹ̀dẹ̀ èjù méjì lọ mo wá wò pé èjù yẹ kí ẹnu èmi nìkan ká jẹ lọ mo wá kí mi dín ẹyọ kan síwárẹ̀ ẹyọ kan kókù ni wọn kò ti di ọwọ́ alálẹ̀ kí mi kú fi àbọ̀ bá a iye ni lálẹ́ máa dín yé ni máa. bẹ́ẹ̀ báwo dúró dúró so ti bá understand nǹkan tó ń sọ hmm? o bá ọ̀gẹ̀dẹ̀ méjì nínú kitchen o dín ẹyọ kan o jẹ o wá reserve ẹyọ kan tó kù fún later àbí. àwọn máa fi mú gàrí rọ àìjá ló máa jẹ rẹ ṣé ti máa fọ iṣẹ́ ṣé ti yẹ wẹ́rẹ́ ni. Ah! kí n tó wú ẹ̀rọ rárá mo ti kọ́ lọ dín fún mi ó wá dé kí n jókòó sókè kí n máa expect pé òun gbé dòdò bọ̀ ó wá gbé dòdò bọ̀ máa jẹ́ kó mọ̀ wípé ẹni tó bá dunni lọ́ọ́ máa ni sórí omi tó ló tó nǹkan kó ti wọ ọ̀sà yẹn omi ẹ̀ máa yẹ̀kọ̀ kó ṣẹ̀yìn ló máa gbé ẹ lọ ẹja ló máa ajá ló máa jẹ ẹnu ẹ yẹn látàárọ̀ tí mo ti kọ́ lọ dín fún mi ó wá fi mí sókè mo mo dógbò eh. look at this thing. Hmm? látàrọ̀ tí mo ti jí kí n tó wẹ̀ mo ti ní kí kíní kó lọ dín dòdò fún mi this thing ó lè jẹ ọ̀gẹ̀dẹ̀ yẹn mo dẹ̀ wà lókè látàrọ̀ kò sọ fún mi pé òun ti ọtí tí mo sọ kalẹ̀ wa can you imagine wọ́n ti kàn láti kí n help ẹ̀ kó so so àwọn èèyàn máa mọ̀ pé èèyàn yẹn òní dàbí wèrè tó tó má pè mí pa àbọ̀bọ̀ yìí má pè mí pa náà ó ṣàlẹ́ mò ń bá yàn sọ̀rọ̀. ṣé sùúrù pẹ̀lú ọmọ yìí náà mo máa ń sọ fún ẹ pé kó máa ní sùúrù pẹ̀lú ọmọ yìí ẹ eh, má fura ẹ lápọn tẹ́ńsọ̀n náà. ooo oh, kí n calm down fún ọmọ ọ̀dọ̀ àbí. anyway anyway um, bá mi sọ fún sùwé bá kò lọ bá mi pààkì oúnjẹ mi mo ti ń rán late. kẹ́ni bẹ́ẹ̀ sọ fún sùwé bá kò lọ bẹ́ẹ̀ pààkì oúnjẹ má rán mi sí sùwé bá bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ má rán mi sí sùwé bá sùwé bá lélẹ̀ iwájú ẹ̀ tó bá fẹ́ kó ṣe nǹkan fún ẹ̀ wá fẹ́ràn rẹ̀ sọ fún o lè má rán mi sí sùwé bá ṣó wá rí o nǹkan tó ṣe lẹ́yìn nǹkan tó ṣe ní ẹ̀yìn wá jẹ ìyá yẹn màá méjì ò wípé o jẹ ìyá yẹn wá dòdò tó ló fẹ́ fún gàrí yẹn gàrí yẹn ó ló máa padà pa ẹ́ in fact èmi ni mo mú ẹ wá nǹkan tó wọ́n bá ṣe tì ilẹ̀ ló máa gbé mo ní owó owó yẹn wà mo mọ àwọn èèyàn nǹkan tí màá ṣe fún ẹ wàá mọ̀ wípé yes kò yẹ kó jẹ́ dodo. ṣe mo pé ọ̀gá yìí ẹbí mi pa àyàn pé kì í bọ̀yàn díṣìṣì oúnjẹ rẹ̀ wọ́n rò pé kí n bọ̀ lọ gbé fún ọ ní yẹnì lọ́fíìsì mi. má dẹ̀jẹ̀ purọ́ fún ẹ bóyá bí mo ṣe wà yìí ṣá ọ̀dà bí máa change lexus mi èmi tí iye tí n bá tẹ̀ máa gbé tí ò bá tẹ̀ ní tó eléyìí bó jẹ́ ká èmi kan fẹ́ wá benz. ó ń lọ ajé. ìgbà tó ra mọ́tò ṣe bí mo sọ fún ẹ pé mọ́tò ìpọ̀ ó ní nǹkan tó bá wọn olówó ni kò fowó ẹ̀ rà <laughs> wo mileage mọ́tò ìwọ̀n ò tí ì lò rárá wo interior ọmọ mọ́tò ìwo láti ìta ó loud gan. Ah. ọmọ mọ́tò yìí pọ̀ o mọ́tò yìí máa pariwo máa loud nígboro gan. mi ò sọ pé kókó loud ok ṣé kẹ̀kẹ́ náà pẹ̀lú fẹ́ kó máa gbé kiri márùn ẹ̀mí ọ̀kadà fẹ́ kó máa gbé kiri àwọn tó wà láyé náà ló ń ṣàyè wọ́n kú ní gbogbo ilé tó ń sọ yìí. ìyá mi wọ́n kàn máa ń dárúkọ gẹ́gẹ́ náà pẹ̀lú tí nǹkan bá pọ̀ ẹ̀jẹ̀ à nǹkan tó bọ́ ìṣe yìí ó já mi láyà gan sẹ́ ó yá owó tẹ̀ ń sọ̀rọ̀ pa ẹ̀rín ṣá mo believe kò bí bí five thousand dollar bí ten thousand dollar pé ẹ̀gbìn pátápátá ó máa ra mọ́tò sport. àwọn òbí ẹ jẹ́ kí n sọ ọkọ̀ fún yín ṣé ń gbọ́ mi. mo ń gbọ́. gbogbo àmọ̀ nǹkan tó ń lọ ń gbòòrò ń sìn. gbòòrò rẹ̀ ń rárá. ẹni tọ́wọ́ bá dẹ̀ tẹ̀ ń sìn àwọn ọmọ wa jẹ́ wa ẹ̀ o tí o bó ṣe wà báyìí báyìí báyìí o yẹ káwọn kan ṣe kíni ká máa kó òdùn gbòòrò ni mọ́tò yóò pọ̀ ṣòye ìwọ náà wọ́n sọ pé o bínú tán o fẹ́ ṣí wọlé ẹ má jẹ́ kán fojú sí wa lára o. báyìí èyí tí mo tún fẹ́ mú lọ́wọ́ ìgbọ́ àwọn ajé ń bọ̀. ọmọ máa pa wa o àti pé spark ń tiẹ̀ nà ọ̀rẹ́ o tiẹ̀ ń jọ mí lójú because bóun ṣe wà yẹn o ò lè ra bẹ́ǹsì o mo ti mọ̀ pé zdx àkúrà yẹn òun ló wà lójú ẹ̀. wọ́n máa fọ tẹ́lẹ̀ tí mo fẹ́ ṣí ọjọ́ máa dé ilẹ̀ á but nǹkan tó ti ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ ká kọ́ kúrò ń báyìí ká lọ wá bí kan ká ti refresh brain wa. ọtí yẹn ọtí yẹn ọmọ yóò máa ṣe o àṣe ìdájẹ àwọn amúra pa sí i àwọn amúra pa sí i. What exactly ni problem yìí náà? náà kí ni problem yín ṣé mo ní láti máa kọ́ yín nǹkan tẹ́ máa ṣe ni ibi iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ̀ ń gbowó oṣù so i must mo ní láti wá evidence láti máa correct the same mistake tẹ́ máa ń ṣe ok nsi ẹ wo ẹ wo ẹ wo tables ẹ wo tables àwọn bitter customers ti wọn ti ẹ rí ìgò empty bottles bẹ́ẹ̀ initiative yóò dé sọ fún mi pé yẹ kẹ́ kó kúrò mbẹ so customers wọn á tún rí wọn á mọ tí mo lórí àbí wọn mọ ẹjẹ ń wò mí ẹ ń wò mí wọn máa tún mọ lórí àbí especially wọ má sọ fún mi pé kí n má bínú especially you ó mọ̀jú kó débi iṣẹ́ kó má ṣe gbébọn òun lọ area of speciality ẹni kó má ṣe gbé bòun tó ṣe kó lè di end of month oṣù nǹkan tó mọ̀ ṣe nìyẹn see let me tell you guys tí owó nǹkan bẹ́ẹ̀ bá tún ṣẹlẹ̀ export emariness of action mi you guys will see it and the work i think mo man study these days mo rí pé ó um, dẹ̀tí because tó bá dẹ̀tí obìnrin yẹn ibi ibu ẹ̀sùn ibi ibi ìbàdàn gangan ni mo fẹ́ sí o o máa rí pé custom ó mú ojú kó má lọ́wọ́ ó máa gba tip lọ́rùn ló mọ̀ bó kó tún nǹkan ṣe ò mọ̀ ṣe òun ló máa ti bu wẹ́rẹ́ ṣe tó look ẹ̀tẹ̀ ń wò mí ṣókè yóò ẹ̀kọ́ ẹ̀kọ́ ṣìkú ẹ̀tẹ̀ tún wò mí. ẹ̀wọ̀n ah! ọmọ ẹjọ́ kàzí náà just frustrate people every time. Ah, hmm? Hmm? Hmm, ah, kí ló ṣe wọ. Ah, mo ní kí o. kí ló ṣe é. Sì, anche la stessa canzone che andare a un regione. Um, Wale, we've been observing for some days. Namori Pomawa Mudi, what exactly is going on? My girlfriend is doing a law issue. Girlfriend, eh? Kí ló ṣe? Mo bèrè owó lọ́wọ́ mi. Ọlọ́pàá mi ò filẹ̀ nítorí wọn ìsan sálárì. So it's been one insult to the other and can be very desirable. It's a sad story, but in the Lisari Jele Damilo, I can only do the little I'm doing and I'm not sure. sórí wálé mo ti máa sọ fún ẹ over and over again pé o ní láti máa ọ̀rọ̀ obìnrin kó máa take it easy so ṣé torí obìnrin ló ṣe ló ṣe ń lo àmúdì báyìí. kò tó rọ àbí kò put èèyàn in the wrong mood right. ẹni eh, eh, i'm just saying eh, you you even if the sky is going to fall you should be the last person to proclaim that nítorí pé ìwà àti girlfriend ẹni ṣe yín omi pé kó máa affect ẹ níbi iṣẹ́ náà o ní to take it easy i understand you especially tó bìnrin bá ní ìdìǹkan tó bá then you should know there is there is only láti ṣe fún so ó yẹ kó tí mo gbogbo yẹn náà ah, wàá dẹ̀ jẹ́ two weeks péré ló for in the next two weeks a máa salary so why why Why is she making a mountain out of a molehill? Oh, I'll find a way. I'm at this on salary. Me, I'm just, I'm just gonna do that and then get peace. Um, should we? Mo understand to tọ̀nà but should we? Nǹkan tí the ṣẹlẹ̀ ni pé ó léyìn ọ̀kan tèmi yá lówó like ẹni ṣàdédé kọ́ lẹ́ni ọkọ̀ pè me, like few days ago be eh, ẹ um, owó tóun owó tí mo yá òun òun ti fẹ́ dá padà fún mi ó má few days few days time wọn ò pé ah, tó bá dé padà tó bá dá padà fún mi bẹ́ẹ̀ yẹn sìn mo lè mú mo lè yá ẹ instead of tó máa fi affect ẹ níbi iṣẹ́ at least tó bá ti sort girlfriend there you will be happy. I won't mind if you can do that. Um, I'll be happy about it. Ah, but it's not enough because me, lè jẹ́ kó máa affect àwọn supervisors to work from other branches tó wá inspect everybody tó bá rí ẹ pé òun wà múdi wọ́n máa fi pé kí back every time so just try to cheer up and má jẹ́ kó affect you mo ti lọ nìyẹn o. gbogbo ẹ ẹ mo ìbò mọ. mọ́tò tó rà ẹ ti pọ̀ jù kò tiẹ̀ ń ṣerú àsìkò yìí rárá ìgboro rẹ̀ ní rárá ẹ wá dúró mọ́tò tó lọ rà ẹ ṣe fẹ́ kó máa lé wa kiri gbòòrò ni. wà ọmọ ìyá mi kí ló ń ṣe ẹ ẹ ṣó fẹ́ kí ọmọ ọlọ́run máa ṣiṣẹ́ bíi jàkì kó wá máa jẹjẹ rírí ni ṣó mo ya lẹ́ ọjọ́ tí ò fi sùn rárá ni ó wá jàjà gbọ́ pé wá ní kó má ra nǹkan tó nǹkan tó bá wọn olówó ló lè fowó ẹ̀ ṣe nǹkan tó wù nínú òfowó tèmi ṣe é so ẹ kó ọmọ ìyá mi bùgá anybody lẹ́nibody pa. ẹ ẹ tẹ̀sí rí kankan ara mo yin mẹ́yẹ bọ̀lá kù àjẹrù ó tẹ̀ tún ní transaction kan tẹ́lẹ̀ àti spark ṣe lọ́wọ́ rẹ̀ tó bá jáde lásán. ọ̀lẹ́ ìṣẹ̀lẹ̀ káàdé máa ń bọ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ló nana kí ló ṣẹlẹ̀. Ah, ó pọ̀ ó pọ̀ lọ́rọ̀ yìí ẹ ṣàánú wa kí ló ṣẹlẹ̀. ọmọ yìí ló há kù ah, mo kọ bí mo ṣe gbọ́ lèmi ṣe ń bọ̀ ọ̀sánmọ náà. àyè nìkan tó ń ṣẹlẹ̀ kankan tó wà níbẹ̀. ọmọ ti mọ̀ pé tí wàá ti wá ẹ̀ ọkàn ti ṣe èyí ti gbọ́n yín fún ẹ̀ mo ti gbọ́ pé ọmọ ìyá mi ṣe kí ni ló ti ló ti ní dọ́ọ̀dì àìṣeré àìṣeré so èmi kàn ní kí wàá ṣe kí ni kémi mo fẹ́ mọ̀ pé dem dẹ̀. sálápàtà jẹ ẹ̀rọ aṣọlá ìgò tí tá à sórí mọ́tò tí à ń sọ̀rọ̀ pa ọ̀yá mi ṣe ìbàjẹ́ ẹ̀jẹ̀ ta ni òun gùn tí ì gbádùn ló fẹ́ gbé lọ. wà á lóye sọ̀rọ̀ ọkọ̀ ọmọ tó wọlé dùn. ìwọ náà wá ń ṣe bí ẹni tó mọ̀ ṣọlá ó mọ̀ ẹ́ kó máa fẹ́ fi kàṣà kí kò kọ́ máa ṣe ìjọ́jọ́ látúndé ń bọ̀ ṣe ẹjẹ́ lọ ṣe kí ni ẹnu tí ní ní ìdáná náà náà náà náà. ó sì lọ ní ẹ o. owó ètò ìlọ ẹ fi sílẹ̀ ẹdẹ ṣe bẹ́ẹ̀ ni pé mọ̀ pé lifestyle ẹ. wá èyí tá à ń sọ ọdún ẹ fọ̀rọ̀ ṣọlá lẹ̀ mo fetí kó transaction tó ń sọ tó bá jábọ̀ mọ̀ yá mi má lọ. aláìní sùúrù àtẹ̀jọ́ ah, kò ì délẹ̀ ó jọ bí eré lọ́dọ̀ yín ọ̀rọ̀ àpárá kọ́ nìyọ ohun tó ń dálé àwọn kan rú tí mo fi dúró nísùnlé rẹ̀. no no no no no this is not this is not real this is not real. ọgbọ wait wait. no no no no no this is not true no no no no this is not true kò ní dààmú yẹn yóò ní dààmú láyé jẹ́ o. I told you na èmi sọ fún yín tó bá ní pé mọ́tò dà this is a benzo wow wow benzo unlimited wow lay no be say no be say limited edition òun rè. ọmọ ọmọ kò ní dá fẹ́ tó lè dá fún máa dá fẹ́ tó máa dá fún. mo sọ fún yín mo sọ fún ah. yín náà. kí ló ń ṣẹlẹ̀ máa dí mi come here ọmọ kí ló ń jẹ́. àwọn ọmọ yàn ah, if they dey say who know who who No man who know boy who No guy. èmi ni. sọ wá fẹ́ gbọ́ wọn kì í pele yìí ní car wọn pè é jeep this one we call luxury. luxury. comfort. Ah! ọmọ ọmọ o ṣeré ìtàn. Ah! i tell you na boy. i tell you kí ló dé kí ló dé kí ló dé ngbẹ kẹ́yìn kan ti mú wá kí mi ṣe kí ni ẹ fi tó kú lẹ́yìn. wo wo jẹ́ kí n lọ jẹ́ kí n lọ tẹ̀sẹ̀ kí n lọ mú bó ṣe ń lọ ní. Ah, ẹyẹ lẹ́yìn iṣẹ́ ẹ̀ na you get her na. so fẹ́ gbọ́ lórúkọ ti bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́. Ah, no something vital something vital. Something vital. I need to go live. I need to go live. Which level be that? Live, man. We're not live. Táwọn tèmi lè máa gbọ́n Hello, my people. I've been praying to God for a while now. Actually, I don't do this always, but at this moment, I feel I should just share this good news with you. Well, this is the toy the Lord has just provided for me ká dúpẹ́ lọ́wọ́ no this one àwọ̀ àwọ̀ kápátá o àjípátá àṣẹ anything hustle pay hard work pays i'm just trying to encourage the youth out there kẹ́ ṣiṣẹ́ kárakára. èyí tẹ́ ń bínú ẹ máa lọ kú dànù ni o ọ̀rẹ́ mi ṣo fẹ́ gbórin kan. lọ́gán tí yóò dé olùgbàlà ayé mi létò àní lọ́gán tí yóò dé olùgbàlà ayé mi létò. yàgàgà talk about your product. yes man. boss yes boss. You know, Addison Deals, Addison Motors, anyhow you want it. benzo, G-Wagon, any, anyhow you want it, we got all everything total package. Yes, but, So if you want to get into the club like me, like I want to look Benz, and eh, you need to flow with this guy. Addison, yeah. I've seen your guy. I'm not proud. You know, I'm a very humble guy. But Latest boss in town, boss. Yeah, yeah. I give it to you, boss. Two months, boss. Millions to not see. Ah, no be small millions. No be small money. Oh, no be small money. I'm get you one cool up. I want to retail. I want to down outside. I will come out home. Let me show them the luxury, the comfort. Yes, yes, yes, yes. This is what you call comfort. This is what you call luxury. Ọlọ́run ti ṣe ilé ẹ̀yin tí ẹ ń bínú wa ẹ máa lọ kú dànù ni o. Oh oh thank you Mr. Johnny thank you thank you thank you thank you thank you for that comment. So ẹ̀yin tí ẹ ń bínú ẹ orí yìí ti dàrú o ṣe ẹ̀yin Ọlọ́run ṣe ṣe ilé ni àwa já ni. Ẹ láti nylon from nylon ni o kò ń ṣe kò ń ṣe ṣeré ṣeré ṣe gbọ́ Olúwa ti ṣe ilé ẹ̀yin abínú ẹni ẹ ọlọ́wọ́ àti ṣe eléyìí yé ẹrù rè kí ló ń ṣẹlẹ̀ my guys nice guys i need to go now thank you very much just hustle hard do well hustle thank you very much hustle ọmọ ó ń lọ nìyẹn o kò sí wàhálà bàbá too much Baba, kẹ rọra o ẹ rọra tẹ o. oṣù obìnrin lọ́dọ̀ yìí ọ̀rọ̀ àgbára kọ́ nìyọ ohun tó ń dálé ẹ̀wọ̀n. kí máa lọ ọmọ yẹyẹ fẹ́ bàjẹ́. easy o boss small small o ẹ jọ o ẹ rọra wá o ẹ rọra tẹ o twenty million ni o. nínú ayé fọlọ fọlọ amẹ fọlọ fọlọ fake life. hello people. He's your guy. Mm-hmm. Ọkọ tó mọ ìyàwó tọ́jú. Yes o. You know I love my baby. I love you wow. I love you mm. to my baby, my handsome Baba. I know you are the most beautiful man on earth. Mm. I want yes, to, no, yeah, yeah, yeah, yeah, I know. Oh, pé mo fọ̀rọ̀ ẹ ṣeré. Mo kọ́ mi sẹ́ mọ́tò sí ma get ẹ mọ́tò. Yeah. Mm. Can't wait, baby. Thank you so much. Thank you so, so much for taking good care of me baby you can mention again mo fẹ́ máa gbọ́ mo and fún nǹkan tó wá sọ i'm getting you the latest radio. oh my god oh my god ẹ̀yin ara lè ṣe ẹ̀gbọ́n oh! ẹ wò kí ni mo ṣe fún ọ̀gbọ́n ni kojú pé mò ń tó jẹ fúlásìkò mo lè lọ́ọ̀bù ẹ̀ ayé náà ti tó ah, ayé ti tó. Ah, tá à ń jà fún gbàyà tó six èmi ló èmi ló èmi ló ah, bá a gbé tẹ̀ ń bọ̀ ìfẹ́ because I love her so much we were six in number so I struggle I mean mo afẹ́kẹ̀ mo afẹ́kẹ̀ mo ara fẹ́ ìfọwọ́ ìwà dáa ó yẹ kẹ́ ní ìwà ẹ̀kọ́ ìwà bó ṣe ń tọ́jú obìnrin you must be you must be romantic You women love all those things yeah. you get what I'm saying I love you guys love you. So talk to you guys later. Bye. Bye. Bye. But Mr. and Mrs. yeah, kiss me, kiss me, kiss me. By this time, rubbish lè ń ṣe yẹn now. Ètí kọjá fún by this time, kò down now káwọn kọ́sítọ́mà nídìí ọjà kí ṣe máa sọ fún wọn pé kó duro. Call me sùúrù ó wrong Mama change your wall ẹ láì tí mo ṣe máa bá yín rajà àbí. tọrọ ẹ má pẹ́ ó ràn lóòótọ́ kó fẹ́ kọjá wá láti àárọ̀ kó má tí ì kó dé àgbẹ̀jọ́ fẹ́ káwọn kọ́sọ́mà máa lọ ni ó èèyàn bẹ́ẹ̀ ó yẹ kó change ọwọ́ fún lóòótọ́. ó yẹ kí mi náà ti change ọwọ́ lóòótọ́. ẹgbẹ́ lomi. nǹkan tí màá fẹ́ ṣe náà nìyẹn bó tó yípo owó kàn dà ní tí mo ṣe máa rajà lọ́rùn má tètè fi ta ẹ̀ mọ́. ìwọ ẹlòmíì náà lè dà àmọ́ má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Diola o mo dúpẹ́ gbogbo orí tó ti ń ṣe o mú mi bí ọmọ ọ̀yà torí ẹ̀ tí nǹkan bá rú mi lójú máa ń fọ̀rọ̀ lọ ẹ̀ wọ́n rò pé mo send message ẹ̀ o ò reply mo pè ẹ̀ o ò gbé kí ló ṣẹlẹ̀ ṣé fóònù ẹ̀ ò ní yeah mo rí miss kọ yín lóòótọ́ àbọ̀ ah, ìjọ yẹn mo busy. ìyàwó mi sọ ọ ní pé o máa rí message ẹ̀ bóyá o busy ẹ pé o yẹ kó pè o ṣe gan mo dúpẹ́ gan ni mo má tètè tètè dá padà láti lò tán o ṣe gan. but nǹkan tẹ́mi pé kì í ṣe fún yín owó mi tight. má dá padà wàláì tàlà wàláì ogún rẹ̀ má dá padà. mo mọ̀ pé yíyá lẹ fẹ́ yà mi ò sọ pé bí a mi fẹ́ fún yín mo nǹkan tí mo mí ni pé ọwọ́ mi kú so owó pọ̀ lọ́wọ́ mi ẹ̀ ń bọ̀ tẹ́ ẹ̀ bá máa ẹ̀ bóyá kí n ẹ̀gbọ́n yín ó yẹ kẹ́gbọ́n yín lè help yín náà in fact ẹ̀gbọ́n yín ló lè ṣe ẹ̀gbọ́n yín ló lè fún yín lówó gbélé ìdè sọ pé kémi ya yín lówó yín ló mo fẹ́ ya yín tó fẹ́ tó yín tí bá ya yín tẹ bá san ìtúnṣe máa padà wá náà wáyé àmì ni. ẹ̀gbọ́n yín ló lè help yín ẹ̀gbọ́n yín ló lè fún yín lówó bẹ́ẹ̀ tẹ bá ràn kẹ́mi ìyàwó yín dání kí àwọn yín sunkún sí wọn lọ́rùn kọ́ lè mọ̀ pé ní ìdòwò in fact kọ́ fún yín lówó tó ṣe kìíní owó tó máa tó yín tó máa help yín ẹ ṣáà ń rí wọn àárín wọn tó ṣe ń lọ sí àwọn good places ẹ eh? àárín wọn lórí social media wọn àti ìyàwó wọn tó ṣe ń náwó tó ń ṣe gbogbo ẹ̀ṣẹ́ fi ó wà lọ́wọ́ wọn nàkó yẹ kéyìn máa rà rè um, tẹ́bà máa bóyá kémi bá wọn sọ̀rọ̀. lónà máa máa ṣe bẹ́ẹ̀ pọ̀ mí ni ma, pè é á pè é. ẹ má bínú ṣé kò ṣe pé ẹ ń bínú ṣá. Ah, rárá rárá mi ìbí tí bá bínú mi ò ní. ẹ bínú. nínú ayé fọlọ Follow, àmín fọlọ fọlọ. mo bá òye ṣe ṣe bẹ́ẹ̀ láti jẹ̀ta kó dáná o. mi ò mọ̀ pé mi fi ṣe bẹ́ẹ̀ o mọ̀ pé ọ̀nì náà má gbà mí it's not my fault fún mi fún mi ó dẹ̀ jáwọ́ sómi báyìí pẹ̀lú ó dẹ̀ tún pàrọ̀ ní fún ṣe máa jáwọ́ sómi ó tún máa rìn. ọ̀gá irú ẹ̀ ti pọ̀ jù ọmọ kò tẹ mọ pé mi kì í ṣe báyìí náà ni normal day ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni gbogbo bí fóònù yẹn ṣe jábọ́ in fact i'm shocked i'm flabbergasted pé ah báwo ni fóònù ṣe máa jábọ́ bẹ́ẹ̀. orí ṣe máa fún ìgbólẹ̀. ó gbé mọ́tò lọ láti bíi three days ó ṣe ń gbé mọ́tò bọ̀ lẹ́nu òun pariwo flabbergasted kí ló kàn á pẹ̀lú yẹn mo dẹ̀ já ẹjọ́ yẹn pé ọmọ ọba ni bọ̀bọ̀ yóò ṣẹ̀ gba mọ́tò yẹn three days ago ló ló máa gbé wa máa gbé wa òun rẹ nísìn ṣé nǹkan kan ṣáà ṣe mọ́tò tó gbé in fact tẹ bá ní mọ́tò tẹ gbé fún mi three days ago tẹ bá ní í sìn ẹ máa sọ pé kò ṣe mọ́tò tẹ fún mi wọ́n mo ti gbé lọ car wash ẹ wọ́n mọ̀ kó tó ṣe ẹ jẹ́ bọ́ọ̀sì torí yín ẹ mọ́ àwọn òdìdí ní bọ́ọ̀sì mo gbé fún yẹn wọ́n lo mọ́tò yẹn aṣùbàṣù ọ bí kò tún já kọ́ńdọ̀mù sílẹ̀ ọ dà kàmù sẹ́bí wẹ̀ ọwọ́ ti vacuum everything o tún lọ gbé fẹ́ lómi. no ah no i mean ìgbà tèmi ń lò ó. ṣé o ti ẹ mọ̀ bọ́ tó ṣẹlẹ̀ ẹbí ẹ̀kọ́ irú ẹ̀ ni ò ní ṣẹlẹ̀ mọ́ náà. àlàyé ah, ah, àlàyé wọ́n gbé mọ́tò fún ẹ lọ òde òun gbabaga tẹ̀lé. mi ìpa ó já ó ṣe pòlóm sínú mi ni. irú ẹ̀ ni ò ní ṣẹlẹ̀ mọ́. ìgbà téèyàn ṣẹ̀ṣẹ̀ já mọ́tò ó wá ó mú kọ́kọ́rọ́ lọ everybody fi ẹlẹ́ kó gbé e lọ ó pa fóònù three days fóònù ring fóònù jábọ́ sómi gbọ́rọ́ bí tí wọ́n náà sọ lẹ́nu sọ̀rọ̀ ló ń sọ lẹ́nu yẹn ẹbí ẹ̀kọ́ irú ẹ̀ ni ò ní ṣẹlẹ̀. ọmọ ọba ẹjọ́ kan máa mú ẹjọ́ kan máa mú búùtẹ̀ wọ́n búùtẹ̀ yìí kí lè gbére fún un. ọwọ́ ìyá mi kò ní ẹ kí lè kó ọ bá ti ọwọ́ di ẹ létí ṣó wà ókè kí ló ń ṣiyẹ ṣé mo ru ọjọ́ tí mi ò fi sun ṣé mi jẹ́ mọ́fà tó fi ṣé mi tọrẹ máa ń gbà ẹ̀ tó ṣe jẹ́ sọ̀kan fáfọ̀ ní ìmúlẹ̀ níwẹ̀ tí bá mu lẹ́rìn wẹ̀ pa mí dànù jẹ́ nǹkan fi ṣe kí ni kíkọ́ fi mú sẹ́fì sẹ́fì olókè. ok ṣe mú fún ẹ kó tí lọ lo three days bó ṣe gbé mọ́tò. àní bíbá ẹni màá kọ́ fi ṣe fíúnfíún ni méjì. o ti bá là mọ ẹ létí. bọ̀bọ̀ kò lè ṣe ẹ jẹ́ ká máa lọ jàre. ẹja tí ó mọ ara ẹ níbo níbo sọ́hun àpẹja. súnmọ́ àwọn tó gbàdúgbò ẹ̀ àìmọ̀ mi dá o lè mú ní fẹsẹ̀ kọ́ o. báwo ni ìṣègùn rí ìyàwó wa sáyé mọ́ mo lè foyé mo lè foyé lọ́mọ mọ́ lọ́gìn ní bọ́sì lọ ṣẹ́gbẹ́ bẹ́ẹ̀ lọ ẹ̀dá ayé ẹ má ṣayé ṣe ṣé bó ti mọ ẹlẹ́wàá ṣàpọ́n kì í lẹ́jọ́ nínú àìdákẹ́ kájẹ̀bi lọ́rọ̀ yọ fake life fake life sọ fake lie àbùkù lẹ ń wá níbẹ̀ yọ. ọ̀gbẹ́ni wo inú òní dátà jàre kí n máa wéṣì little data tí mo ní kí n máa fi send video sí ẹ ó yẹ kó mọ̀ pé ìyàlá ìyá yín ni mo jẹ́ ọkọ mi kàn ti wọ́n mi pé kí n má máa waste owó lórí unnecessary things ò fọ́n ni wo tó bá dalẹ̀ máa bẹ send ẹ̀ jàre mo ní mi lè transfer mo ò ní data kékeré tí mo ní mo fẹ́ lò ní mo fẹ́ fi ṣe nǹkan tó important life mi. ok mo ti ń try láti ra airtime látàárọ̀ transfer ò lọ mi lè ra nǹkan kan lórí fóònù mi lè transfer owó sí yàn mi lè ra nǹkan online transfer ò lọ kò sí network. mo ti gbọ́ ọ̀jọ̀ máa bẹ́ẹ̀ sẹ́ǹdẹ̀ tó bá dalẹ̀ all right. ah ah. lórí tó ń gbé tẹ́yìn òkè yìí báyìí. ẹ na wọn kò ní understanding kankan rárá. ah didi network bad gan didi. ẹ mọ gbà bí. <laughs> ṣé wa ọkẹ má bínú jàre ṣe máa ní mí lára nìyẹn tó bá ti fẹ́ gbà kan lọ́wọ́ ìgbà máa ń ran yín máa fún yín mọ̀ ni. ọlọ́run mà ló gbé yín sípò. didi wọ́n mú àárẹ̀ o. so kí ló ń ṣẹlẹ̀ kí ló rẹ́ ìmọ̀. má bínú ẹ̀gbọ́n kò le rárá but um, ọ̀rọ̀ kan níyàwó mi bá mi sọ wọ́n rò pé ah ọ̀rọ̀ ẹ fẹ́ tóbi jù mí lọ díẹ̀ but tí bá fi máa dọ́dọ̀ tiẹ̀ o kò kọjá ẹ̀ ó máa ṣẹlẹ̀ ìwọ náà sọ̀rọ̀ náà. ẹ ẹ sà mo ṣẹ̀ṣẹ̀ rí ṣọ́ọ̀pù kan ní ẹ̀gbẹ́lẹ̀ wa ní nfa ẹsẹ̀ èrò dẹ ni so mi ìdẹ fẹ́ lose ẹ̀ because ṣọ́ọ̀bù yẹn fine gan mo wá bọ́kọ mi sọ̀rọ̀ so ọkọ mi ló ní káwá bá yín pé ẹ máa help wa sà. Eh, eh, so eh, ṣọ́ọ̀bù tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ bí èlò ló máa tó. àwọn ah, kò kópo rárá o three hundred thousand ni. <laughs> o tún ṣe owó agent àti um, security. ó tún kù. ẹ ẹ ó kù ó kù. ẹ gbogbo ẹ̀ ṣá three fifty. <laughs> ó kéré ọlọ́run. fọ́dún kan ni o fọ́dún kan because my eh, customer ah. fọ́dún kan ẹ eh, eh, ẹ ṣe kúkú ṣe báyìí ẹ ṣe kúkú gba ṣọ́ọ̀bù yẹn kó jẹ́ owó ọdún méjì kó jẹ́ seven hundred thousand. ah àǹtí. Ah, èwo tẹ bá lè help wa inú mi á dùn. ó máa help wa ní wọn lówó bí gbèrè. Ah, ó kéré ó kéré gan. ẹ ṣe gan ni god bless you Ọlọ́run máa ràn yín lọ́wọ́. ẹ wo káṣá máa dúpẹ́ lọ́wọ́ ẹ lọ bọ́sẹ̀ wá ní nǹkan tó ṣẹlẹ̀ i would have transferred the money. no no no fún wọn lákàn náà báyìí wọ́n fẹ́ transfer sọ́dọ̀ mi má transfer sọ́dọ̀ mi. ẹ ti máa ń gbọ̀n jù ó ti máa sọ fún ẹ ní láti secondary school days á lè máa ń gbọ̀n akọ́ṣẹ́ ni pé sórí owó yẹn bá transfer ẹ̀ sẹ́yìn but the thing is we've been having issue with network látàárọ̀ so but kò jẹ ẹ ṣó ní two k bẹ́ẹ̀. two k mo ní ìlànà tàbí. o ah, lè three. no because five thousand I don't kú ní àkáǹtì mi so money last about two thousand Twenty pay card three. gbọ̀kadà lẹ́lẹ́ kádẹ́rẹ́ àgbọ̀dọ̀ kádẹ́rẹ́ àgbàdo so two k náà ni àgbàdo ẹ lómi wá máa jẹ. àtún tiẹ̀ mọ wọ ọmọ boko wúwa ara ẹ ti máa ń gbà tó bá ti rówó báyà rẹ máa. ẹ gbà so fine ọmọkọ́jà ni pé sórí owó yìí ọmọ ọ̀dọ̀ mi àti bàjẹ́ gan because kò lè gbọ́ kàdà cab ni. because of cashless policy ló ṣe kí n fẹ́ kó dání. ọkì àwọn mi lọ drop ẹ so nǹkan tó bá ṣe ni pé. ah mo ti mọ̀ kó fẹ́ sọ. ó fẹ́ sọ pé ṣá lè dúró a máa dúró náà. àkọjú sá àkọjú. ilé la wà àkọjú. irọ́ irọ́ mi ò ní kẹ́ dún mi ò ní kẹ́ dún fọ́ọ̀ ti lu already tọ́ṣọ̀ ara ẹ ti máa ń gbọ̀n ju fọ́ọ̀ ti lu ó máa tọ́la ká tó gbowó yẹn tó bá sọ yẹn ni pé ìwọ ẹ̀yin máa lọ sọ ọmọ ọ̀dọ̀ máa lọ sí bank ó máa fi lè gbé cab. o ti gbọ́ ọmọ ọ̀dọ̀ yẹn jẹ tó bá níbi tó ọmọ ọ̀dọ̀ yẹn gbé lẹ́yìn hmm. ilé tó fún ó tóbi jù apartment wa lọ. okú ẹ náìsì gan ni. ah deal láti gbà láti wà sukùl ti lówó kò sanwó lérí. àjọ̀dún wa ò ní ma ní ní ní ní àwọn ọmọdé wa náà fílẹ̀ jàgbá transfer owó gan fún ìyàwó mi i'm planning to transfer like three million to her fún weekly shopping tó máa ń ṣe mm, but um, but the thing is ọkọ tó yẹ kó ṣe just come tomorrow okay. then we we we we do that so i will give this one to my housemaid kó òun lọ sí bank. a máa jí wá sí ìbàdàn bíi six a.m. Ah, ṣógunléndé lórúkọ tiẹ̀ ah, ni kí ló ṣe kí ló máa ẹ má wọrí ẹ má tilẹ̀ wẹ má wulẹ̀ wá tó bá di ọ̀la ó máa transfer wọn. ṣé àkàtà no send account number sí wọn. lọ́kì ẹ kí wàá ní ká fi ṣe lálejò rẹ. àlejò kí ni kí ni fẹ́ jẹ. bí ẹ jẹ kọ́kọ́ jẹ lóde ó jẹ kó jẹ kẹ́kẹ́ máa jẹun kálejò kan dé kó gbowó lọ. Ah, <laughs> eh, eh, ah, bí Chinese àbí. àpò ah, náà wọ́n wà òkè tí ẹ gan pọ̀ ó wà òkè àti pé. nǹkan tí mo mọ̀ ọ́ sèjú nìyẹn Chinese rice. ó ṣòwò láìka wọn. bí a tó bá di next time. Eh, next time king prawn tó ṣe báyìí. kọjá prawn ọmọ ṣùgbọ́n náà bẹ̀rẹ̀ lẹ́la. so bá a ṣe máa jẹ́ nìyẹn. ọ̀rọ̀ ọ̀rẹ́ mi kò sí. so by tomorrow. ọ̀rọ̀ ọ̀rẹ́ mi jẹ́ jẹ́ kẹ́kẹ́ fọ́tò náà kọ́ ló mọ̀ pé cousin cousin eh, tó bá ṣí Instagram báyìí ìyàwó ẹ̀ ló máa bá díẹ̀ kọ́lá ni díẹ̀ kọ́lá ni díẹ̀ kọ́lá ah ok olórí burúkú tí a fi jẹ́ bàdé nǹkan tí. ẹ ṣe ẹ ṣe bíbẹ bíbẹ ẹ fọ́tò náà fọwọ́ fún ọ ọlá o jẹ n bára fọ́tò náà. ọwọ yẹn máa ní fẹsùn yẹn máa ní fẹsùn. ọdẹ yẹn kàn ti ṣe fídíò díẹ̀ no don't worry màá ṣẹlẹ̀ ṣe fídíò. Ah, okay. <laughs> All right, to God be the glory. to my perfect. This is my family. Yeah. You know, family is number one. Yeah, so my husband's cousin. And the shop, shop here, Abuja. And it's wife. About a million. Yeah. Ololoshi, Ololoshi. Bye. All right. Take care. All right. All right. Let's say Benin Wikwe, especially family. Family first, because family first. Yeah. Thank you ẹ fura bébè banko owó wá owó wá ti pọ̀ mowó jù ah. a máa sọ owó iná ni o kàn fún wọn kí owó epo wà ń bẹ̀. Ah, ok a máa ra epo one thousand sínú mọ́tò ìyẹn ni mm. ó important then lẹ́yìn máa fi ṣe ìlàsìpọ̀ ah. àtẹ̀bà ẹ̀bà tó le kẹ́kẹ́ bá yẹn le dáadáa ah, ah. so that èèyàn máa rí ah. gbogbo ẹ̀yin fọlọ fọlọ àgbẹ̀rẹ̀ àgbẹ̀rẹ̀ fọlọ fọlọ fake line ló pọ̀ nínú ọjà pé kò má bínú kò jọ kó dáríjì mi wọ́n ṣórí gbogbo wà tèmi náà ń wo lẹ́nu jẹ́ mẹ́ta ẹ̀kú dẹ́sẹ̀ pé wù mí o ṣùgbọ́n owó ló fi tó èmi náà náà hmm? gbé mi sọ́lá kémi náà jáde kí n mọ̀ wípé káwọn èèyàn mọ̀ kí mo ti má rí owó ẹ̀yìn lára mi Eh, àbí ṣé wọ́n máa láìkí kí n máa wò ta ni ehm, ṣé à máa bìnrin máa bìnrin mo promise mo máa change kó jẹ́ pé mi love ẹ o bọ́ èmi náà nídìí owó ọkọ mi hmm, i'm sorry. ga ọlọ́run máa tóbi o ṣé pé wọ́n lè lanu láti sọ fún mi pé i am sorry ṣé pé o lè bẹ̀ mí ha um, um, anyway eh, jẹ́ ká gbìyànjú náà tó mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ jẹ́ gbogbo bó ṣe máa ń ní mi lára yẹn tó ṣe máa ń threaten life mi ò fẹ́ lé o ò fẹ́ gbá o ò fẹ́ àwò o jọ ṣó kí n lọ rob bank lórí ọ̀rọ̀ ẹ̀ ni no sọ fún mi náà ṣó fẹ́ kí n lọ máa jalè kí n tó lè satisfy ẹ ni ṣé kò tó fẹ́ nìyẹn. mi ìfẹ́ kò jalè mi ìdẹ ní pé kò jalè ọlọ́run ti ń jẹ́ ká wà rírun yẹn èmi kàn fẹ́ kó yé kí mi náà live large náà kí mi náà mọ̀ pé yes owó wà lọ́wọ́ ọkọ mi. nígbà tí wàá sí kọ́. ẹ nígbà tí o sì yẹn náà mo ṣe ni pé kò má wọrí because àwọn Yorùbá ní pé tí ẹrù bá kùn kì tó kàn sàlẹ̀ ibì kan gbé sí èmi tiẹ̀ ti wá resolution sọ̀rọ̀ wá báyìí. Oh. yes. really so o ti rí solution sí gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn gbogbo pé à ń jà nítorí owó kò sówó lè ní kò sówó lọ́la solution ti wà báyìí. yes. ok mo fẹ́ gbọ́ kí ni solution náà. Um, but you have to promise me wípé o ò ní bínú sí mi ah, in fact kò dáríjì mi ni mo fẹ́. Ah, tó bá ti jẹ́ tìyẹn ni ìyẹn ló kéré jù mo ti dáríjì ẹ but mo fẹ́ gbọ́ solution tó fẹ́ bá mi sọ yẹn. do you still love me. of course you love me. ẹ̀mí ló wọ́n sá. ṣùgbọ́n Because tí mo fẹ́ sọ yìí tí n bá sọ break heart But oh, ó mọ̀ pé mi náà mi kì í ṣèyàn bẹ́ẹ̀ Nick is mi lè ní kí n sọ um, help right now torí mi ní help. ah aunty failure lélẹ̀ yìí. okay don't be like that. Hmm? Um, okay show mo kọ́ tá okay máa sọ fọ́kọ mi tó bá ti dé máa hmm? jẹ́ kó mọ̀ wípé o ní ìdẹ̀ urgently so anything tó bá lè raise tí o bá tiẹ̀ tó àbí tó bá yẹ bẹ́ẹ̀ bí half èmi náà máa fi nǹkan tí má lè fi kàn. Hmm? yes ma ẹ ṣé gan ma ọwọ́ yẹn á máa ròkè ma ẹ ṣé gan ma. ah ìbàdàn ni kò jẹun bọ̀ṣọ́rọ̀ ọmọ wẹ̀rẹ̀ tó ń bá mi ṣiṣẹ́ ó lè má ti dà mí. sọ́ẹ́bà. àǹtí ẹ má worry ma ẹ kí n tètè wá máa ló tó pé mo ṣe láwọn ẹ̀gbọ́n kan tí mo fẹ́ lọ bá tó bá lè help mi. ẹ ṣe kò mọ ẹ bọ kó make sure kó pè mí ẹni sì ti máa raise máa jẹ kó ok ma ẹ ṣe kò ní ojú ṣe mi. Sure. I'm fine. Yeah, Uh, she drinking. Carrie ní ẹ ṣe mú nǹkan tútù náà. àṣẹbẹ̀ ni ẹ̀rẹ̀ tún lè bẹ́ẹ̀ ní ọmọ yẹn wá àsun ọ̀sán. wo èmi mo ní kí n wá rí ẹ ọ̀rọ̀ yìí àbá sunday bọ̀ tí mo wò pé kí n wá bá ẹ níbí báyìí ṣàlàyé àwọn ọ̀rọ̀ yẹn fún ẹ. anything tell me kò bá ti pè mí lórí fóònù náà kò sí nǹkan tó fẹ́ tì mí níṣẹ́ náà mo lè má fún yín the time you want but i'm sure give to you that problem. then mo tún ní láti mú ọ̀rẹ́ mi dání because o lè act funny bẹ́ẹ̀ yẹn àbí. Um, Wálé ṣórí relationship wa ìwọ ti sún mi ìwọ ni a ti yẹ ṣé kí n má sọ nǹkan tó wà nínú mi. Oh, something got to tó fẹ́ something, sunday ni because me you understand relationship relationship yìí ò fetch me anything òun ṣe ní kí n wá bá ẹ so ó bẹ́tà kí mi àti ẹ̀ka quit báyìí because relationship jẹ́ pé mi ò gain anything kí láǹfààní you joke jókòó tì because tábà sọ lọ sọ bọ́ ń wicked. I'm sorry to say this. We need to break up. Um, um, um, no, tó bá jẹ́ pé gbogbo nǹkan tí mo ṣe fún ẹ ni sórí mo fún ẹ gbogbo ẹ pátápátá kó máa kó lọ mi ní ìgbà lọ́wọ́ ẹ relationship yìí nìkan ni mi ò kọ̀ fẹ́ because I'm, I'm, I'm just sick and tired of it I, I, I'm sorry to say this I'm done with you. All right. Baby, take care. Didi now. Okay, we'll find out. ti kánjú dohun tó ní mú dáadáa ọ oh. máma wo oh. wálé wálé máma oh. wo ayé aláyé fi ṣàyè o. wálé kí ló ń ṣe sórí òpè yìí wọ́n lè tá láwàlà owó bó ṣe ń ké òtútù bẹ̀rẹ̀ gbọ́ àwọn ọmọ ṣẹ́gbọ́ ṣe ń wọ̀ yìí. kílẹ̀ tó wá ń ṣe bí àlejò ẹbí hmm? mi àti ẹnu àkín ṣe bí ọ̀gá sọmọṣẹ́ a máa ṣe bí ẹ̀gbọ́n sábúrò tẹ́lẹ̀ ni. òótọ́ ni màdámù ìpàrọ̀ hmm. kan báyìí kéèyàn sọ tòótọ́ ìmú mi bí ọmọ ọ̀dọ̀ ì máa ń ṣe dáadáa sí mi. ẹ bọ mo need your help. Huh? Mm, mo fẹ́ kó o ṣe ìrànwọ́ mo ní ìdí ìrànlọ́wọ́ ẹ̀. Ah, ok ah, èrà sí wàhálà gbogbo nǹkan kí n bá ti fẹ́ náà ni màá ṣe fi torí èèyàn gidi ni. <laughs> Eh, mi ìrántí ibi tó ti wá yẹn mo bóyá ṣé Iléṣà ni àbí Ìjẹ̀ṣà. Ah, <laughs> Iléṣà àwọn ò ti wà èmi ọmọ Òbòkun ọmọ Àdìmọ́là ìmọ̀ ìmọ̀ jẹ́ kí n kíra mi o tọ́rọ́ rí màá máa wú ni. ẹ wo mo gbọ́ pé ní ìlú yìnyín pé wọ́n máa ń ràn yàn lọ́wọ́ ó tí wọ́n bá ní di spiritual help wọ́n máa ń tíyàn bá léyàn tó lè múyàn dé ibi tó ti lè help èèyàn yẹn mi mọ bóyá wọ́n ní àwọn kan wà mẹ́tẹ́ pé tó máa sọ wípé bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ o bẹ́ẹ̀ kọ́ pọ́n gan. màdàmú tèrè ní ìlú mi kékeré rí abẹ́ ha ogun ní ogun abẹ́nú gọ̀ǹgọ̀ ṣé wá rí àgbàrá náà ológun wà lọ́dọ̀ rẹ̀ àgàn pé wọn bá ti sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe á rí. mi wàá mọ̀ bóyá o lè mú mi débẹ̀ ìyẹn tẹnu ẹ bá bò ṣẹnu ẹ bò tó ní máa lọ ọmọkùnrin tó pẹ̀lú èèyàn bò tó ní. màdàmú àti mú yín lọ ní àṣẹ èsè wàhálà torí èèyàn gidi ní nǹkan kó bá dẹ̀ ti ṣẹlẹ̀ sí náà ó ṣẹlẹ̀ sí èmi náà ṣé wàá rí tẹ́lẹ́nu bíbò ni ẹnu mi bò gan o ẹnu mi bò sèrè màdámù ní ìlú mi kí n tó wá sí ọ̀dọ̀ níbẹ̀ ọba rẹ̀ nígbà kan fẹ́ fi jọba ó ní ọmọ kan kó fẹ́ fi ṣe àtẹ̀kùn ó wá pa ọmọ ni bóyá mọ̀ pé mo mọ̀ o pé sọ fẹ́ anybody hmm. ẹsẹ̀ ni kí mo sọ fún ẹ̀ ṣé wàá rí i màdàmú ìkejì ìyá mi níbi kó ti mí tajà ó ní ọ̀rẹ́ rẹ̀ kan bẹ̀ kó jẹ́ pé bóyá mọ̀mọ́ ni máa ń tà jù lọ ni o èyè mi ìyá mi wá fi nǹkan sí ibikíye ẹni ní ti máa ń tajà ó jókòó lé ṣe ní ìdílé jẹra jẹra jẹra jẹra kó fi kún àwọn kò mọ̀ pé mo mọ̀ ẹsẹ̀ ni mo sọ fún náà ṣé wá rí bàbá mi wọ́n máa ń ta kòkó wọ́n wá ní ọ̀rẹ́ kan ẹ mọ̀ pé èèyàn kan máa ń tajà ní náà máa ń ṣàgùn síra ẹran náà ni wọ́n wá jọ ní oníbàárà kan jẹ́ pé wọ́n máa ń tajà fúnra rẹ̀ bàbá mi wàá fẹ́ jẹ́ kí ọ̀rẹ́ rẹ̀ ni kè gba oníbàárà hàn mo ṣe ṣe kíni mo ṣe yìnbọn fún látẹ̀yìn rẹ̀ ó tọ́ lọ́kọ ní o bí yèmí ṣe kó ẹsẹ̀ ní gbọ́ lẹ́nu mi o. ẹnu ẹ bò gan o ẹnu mi bò o ibi sẹ́nu ẹ bò dé. ṣé wàá rí ẹ ah. ẹ eh, eh, ó ti tó ó ti tó èmi yóò máa má sọ nǹkan kan mọ́ torí ibi tí ẹnu ẹ bòdì ah, ẹnu èèyàn bá bòdì báyìí lọ ó yẹ kó pè lẹ́jọ́ ni anyway eh, inú mi máa dùn tó bá dè mú èmi àtọkọ mi débẹ̀. èmi là èlì èlì torí sẹ́yìn kí n tó dé èkó níbi bẹ́ẹ̀ kí n bá rí gbogbo èèyàn ibi kí mo ti yà sí tó ti yẹ bẹ́ẹ̀ ní ẹ̀sìn kí mẹ́mọ̀ yàn sí o ṣùgbọ́n <laughs> ìbọn sàkọ̀rọ̀ rí torí kí n bá kí n máa ṣàlàyé fún yàn sí ah, kí n dákẹ́ ni ṣùwébà ṣùwébà. bàbá mi <laughs> ọmọ ọwọ́ ọmọ òbòkun <laughs> ìkójọ mẹ́ta ìdẹ̀kú àìrími àìbèrè mi. Eh, èmi ń béèrè rẹ ìwọ ló béèrè <laughs> èmi rè ní ìsárántí ọjọ́ kẹta sísìn kí mo pè yín pé mo mí bọ́ọ̀lù ọdún rí o kí n fi kí n wá ní èmi nọ́mbà ọ̀gá mi ni mo fi pè. mo rántí ìwà ìkàwá ni o ọ̀gá mi ni mo mú wá sọ́dọ̀ yín o èèyàn dáadáa ni ọ́ wọ́n máa ń tọ́jú mi à ń fún mi aṣọ ọ̀gá mi ló fún mi à ń fún mi láṣọ à ń ṣerun fún mi gbogbo ẹ̀ pátá ló fi mí tọ́jú mi wọ́n mú mi gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ tí wàá rí wá nìkan kàn kó mi bọ̀ nínú jẹ́ ẹ ṣe pé òun lówó òun kú lówó náà ní ìmọ̀ tiẹ̀ àmọ́ ẹ mọ̀ kéèyàn gbowó oṣù ké mọ̀nà ọjọ́ méje ọjọ́ mẹ́ta lọ owó ní èsèkìtì tó hmm. yẹ bẹ́ẹ̀ ni ṣé wá rí pàpàǹbarì rẹ̀ ni pé wọ́n máa ń jàjù kí náà ti kí wọ́n hmm, hmm. máa ń jàjù kí nìdí kan wá fi mí jà torí owó náà torí owó ni mẹ́wàá fẹ́ kí wúrẹ̀ ṣẹlẹ̀ mọ́ òun mo ṣe mo ní bàbá kan nígbẹ̀jọ́ o awí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ jẹ́rìí rẹ̀ sùn ìbá afẹ́nifẹ́re ẹ̀yin <laughs> ni bàbá. ṣùgbọ́n bí gbogbo ẹ̀ lọ ẹnu oníkàn báyìí láti gbọ́ pọ̀ ẹ ǹlẹ́ oye. ṣébà ìṣòro tó bá mú báàgì wọn ni wọ́n tó jà yìí. ọmọ nílò. màdámù ṣé torí mo ti sọ nǹkan kó ṣẹlẹ̀ nílùú mi fún yín ní ọjọ́ ni èrò wa fi rò pé ẹlòmíì ní ibo irọ́ múmú wa mo mú wa síbẹ̀ èyí yìí máa sọ fẹ́yàn o èso nǹkan ẹ bá fẹ́ sọ lójú mi èmi mo mú yín wá bẹ̀. rárá ṣọ kí gbàtà àbọ̀ mo sọ fẹ́ kí mo expect kọ́ o dẹ̀ mọ́rúkọ ẹni yẹn tẹ́ni yẹn bá ti pè tó bá ti pé orúkọ ẹni ìwọ bá mi gbé fóònù mi yẹn wá. <laughs> màdámù ìsìn ní sẹ́ẹ̀ mọ̀ pé ìfẹ́ gba kọ́ọ̀lù kì í ṣàfọ̀gbọ́n jáde síta màá jáde màdámù. ṣé bá ṣe bá. ọ̀gá ọ̀gá oga. ọ̀gá ọ̀gá mi hmm. ọ̀gá mi. kí ló dé tẹ̀ ẹ́ ṣe báwọn ẹ ṣàwọ ẹnu ẹnu ẹ. Ah, bàbá ẹ̀yin náà lè sọ wípé wọn kì í tójú oníka mẹ́sàn-án kà á ẹ má jẹ́ ń kà lójú ẹ ẹ má bínú ṣẹ́yìn ọ̀rọ̀ tá a bá wa yìí orí ọ̀rọ̀ kan ni mo love ọkọ mi gan o in fact ibi tí mo love ọkọ mi dé tí bá rí pé ó ń bóbìnrin mi sọ̀rọ̀ báyìí mo lè ní kí àrà sọ́pa ẹni yẹn ṣùgbọ́n wọ́n ní kọ́kọ́rọ́ lóbìnrin ajá jẹ́ ẹ wo bàbá owó yìí náà ni a ní owó kódà níbi tó bàjẹ́ dé tí ọkọ mi bá gbowó oṣù sìn kò tọ́jọ́ mẹ́ta ká tó tán nígbà tí mo wá fi ọ̀rọ̀ lọ Suweba ó lóun ní bàbá ń gbẹ́jọ́ ó ní tàbá dọ́dọ̀ ní tàbá sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tàbá sọ pé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ ó ní tàbá ti dé bí báyìí gbogbo tàbá ti fẹ́ ló máa ṣe fún wa ó máa rò pé wó ká má fi àsìkò ṣòfò ká kúkú máa bọ̀ ń bí bàbá mi ẹ ṣàánú wa náà ni. ẹ ẹ bàbá ẹ jọ̀wọ́ èyí tí ó ń ṣe láti máa sọ fún yín ni pé ṣẹ́rí mo fẹ́ kí n bá mi ṣe tó jẹ́ pé iṣẹ́ mi á máa gbòòrò sí i owó dẹ̀ máa máa wò. Ah! bàbá yẹn kọ́ la fẹ́ wá ṣe ń bí ẹ má dá lóhùn o bóyá kò mọ bó ṣe máa sọ fún yín ni. oògùn owó. oògùn owó yẹn ni bàbá mi. ajé o ah! ajé ògúngún nísọ onísọ gbòógì ajé ń lo níkùmọ̀ ẹkùn tí ń lè mọ́ ká gbọ́ ajé làgbé kan náà wọ́ wíníwíní. tí kì í jẹ́ kọ́mọ ó rówó ra bẹ́ẹ̀ ẹ bá jẹ́ yìí náà ni gbogbo ayé ń wá ká ẹ wàá rẹ́ni tí ń wá jẹ ajé ọ̀sọ̀kalẹ̀ sọ́dọ̀ rẹ ẹni tí ò lé ajé ká ńlájé ń wá kiri ló fi jẹ́ pé tí irú wọn bá lówó lọ́wọ́ wọn lọ́wọ́ <laughs> láàlú ògiri òkú <laughs> ẹbọra ti jẹ látọ ọpa wọn tún ti gbé wá o wọn láwọn fowó àní ìdájà ọjẹ èṣù ni ó ṣe èṣù ló lówó ọmọ èèyàn mi sì iná wọn lọmọdé ló ń lọ kórúbù èṣù wíwá ń gapá ń ṣe gbọ̀hún gbọ̀hún ẹ̀ẹ́dàkùn owó tó ní òǹtà ní ọ̀bà èṣù ní èṣù ó fún yín lówó àmín ṣùgbọ́n ní gbogbo ẹ̀ náà ká tó tẹ̀ wájú kéṣù ò tó fún yín lówó ẹ̀yin arákùnrin kò jẹ́ ń béèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ náà mọ́wọ́ àlàáfíà rẹ̀ wá. ọwọ́ àlàáfíà kọ́ rèé òun ni òun rèé bàbá. tó òréré ojú tí wíìlì tí wíìlì òréré ojú tí wíìlì tí wíìlì nígbà tójú ń sunkún àìrí òréré ojú ló ṣẹ́fá fún ojú tójú bá mọ́lẹ̀ kedere ẹ̀là àgbénú omi ríran tẹ́já o omi kì kún gbẹja lójú àìrí àwòfín ti kàró. Ah. ẹ kíra yín kú oríire. Hmm, torí pẹ́ ṣe àánú yìí dúró. bàbá mo ṣe sọ̀rọ̀ yín kí ẹlẹ́ni jẹ́. ẹ jọ bàbá ṣe owó yẹn náà ti dé ni. ẹ wá wò ó ṣùgbọ́n kan wá ní ṣé ẹ lè rí ọmọ ah, obìnrin. obìnrin. obìnrin èèyàn ló easy jù mo ní wọn lọ́wọ́ lóríṣiríṣi different shape and sizes tẹ́ bá ní pé rú sùwé báyìí lẹ́fẹ́ ṣùgbọ́n mo rò pé bẹ́ẹ̀ torí pé òun kúrò yẹn owó yẹn ò ní pọ̀ ẹ bá fẹ́ràn àwọn tó ní irú height ọkọ mi àbí height màbí tó tún ga jù wá lọ lóríṣiríṣi dúdú ni pupa ni kúkúrú ni ẹ wo ìyẹn ìyẹn ló sì jù. ẹ má mọ̀ dán lóhùn o. ṣé ẹ rí tẹ́ ẹ bá ti rí ọmọbìnrin èmi ò fún ọkọ rẹ lọ́sẹ̀ kan tá ọ bá ti lò tán lọ́gbọ́mọbìnrin lájọṣepọ̀ tá ọ bá ń gbọ́ gọ̀ǹgọ̀ ṣùgbọ́n èdìjà rẹ ńlọmọbí yọ pàdàgì tọba ti dọdẹ ìgbà tí n bá gbé fún yín ẹgbẹlẹ lórí ńlọwọ bá dé. bàbá bàbá bàbá bàbá ẹ ṣe o bàbá. ẹ ẹ jọ bàbá ẹ jọ torí tọ́lẹ̀ bàbá gbogbo ń tẹ́ sọ̀kalẹ̀ yìí ẹ jọ ṣé ṣé kò ní lẹ́yìn. ẹ kò ní lẹ́yìn kò sí láburú kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n kan tí ó padà lẹ́yìn rẹ̀ ni wípé ṣé ẹ rí iṣẹ́ ajé yìí lọ́dọọdún àgbò funfun báláwú tí ọ̀la báwọn lẹ́ẹ̀mọ̀ pa fún tẹ́ ẹ bá ti ń pa fún ẹ̀yẹn ṣàmọ́ lọ́wọ́ lọ. àgbò mélòó mélòó àgbò lẹ́ẹ̀pẹ́ àti ìyẹ̀kú òde ṣé mẹ́rin lójúmọ́ ni àbí mẹ́wàá ẹ sọ fún mi ṣé bàbá tẹ bá ṣe bẹ́ẹ̀ ṣe sọ yìí tó wá rí bẹ́ẹ̀ màá ní kàn fi tírélà kọ́ fi gbé obìnrin wa obìnrin ńlá ńlá ńlá tó ẹkú tẹ̀yìn kan bá rí obì ó máa sú yín. ó ti dáa báwọn ajẹpẹ ti lówó ẹ mọ̀ sí lò bí mo ti ní kẹ́ ẹ lò ṣùgbọ́n kejì rẹ̀ ṣe rí tówó bá dé tán tẹ́ ń ṣe ṣìkìṣìkì mọ́ mi owó tẹ ẹ ta ni ń jẹ́ dàróṣà dàróṣà ṣowó nìyí owó tí ọ̀rọ̀ dò sínú ẹ̀yìnkùlé yìí yóò ju ti Dangote àtọ̀tẹ̀dọ́lá lọ hmm. tí pati bá wá ṣẹlẹ̀ tọ́pẹ́ ẹ̀yìn àti Dangote àtọ̀tẹ̀dọ́lá pọ̀ lórí omi tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí nínú afẹ́fẹ́ owó yín ní òtí Dangote àtọ̀tẹ̀dọ́lá ní òtí sínú omi. ṣé tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ṣe sọ yìí torí bẹ́ẹ̀ ṣe sọ yìí bàbá màá wá dúpẹ́ ṣé rí obìnrin ìgbà ni màá fi kó wa mi ní mú wálé ẹ̀kọ́ àbí méjì tó yẹ kó tá a bá dé pa àwọn Dangote kẹ̀ àwa lọ́ọ́ máa máa kì í iwájú front street ní róòlù wa la máa yọ. ìwà ìlàròjinlẹ̀ ní tó. ìgbọ́n náà ẹ̀rọ ọmọ mi yá mi lẹ́nu kí nìdí kí èèyàn máa dáhùn fi kémi jáde síta lè má jẹ́ pé mi ni mo ṣokùnfà mo ti ọ̀dọ̀ bàbá ran ìwà ike mi jáde ọ̀rọ̀ owó náà fẹ́ sọ lọ́kàn lè sọ lójú mi àbí ìyá màdàmú kan fẹ́ tẹ nídìí ni ṣèṣe pé wọ́n fẹ́ tẹ nídìí wọ́n fẹ́ gbé wọ́n fẹ́ gbé ọ̀nà mìíràn yọ sí mi àbóhùn náà ṣe mí kẹ́mi lójú kẹ́mi nímú. wọ́n hmm. fẹ́ fi mí sátẹ̀gàn á fi mí sowó ẹ lè ṣe é ṣe àmọ́ kí bá dánrú rẹ̀ wò ah bí kí wọ́n bá dánrú rẹ̀ wò hmm. lùkúlùkù sọ̀pọ̀ǹdé olóde ni mo fi arù wọn lọ tọ́rọ́ máa rí owó ń lọ ná báwo lèèyàn ṣe aṣọre fẹ́yàn ká fi ibi sùn ibi ni mo rí yẹ̀ sí o àmọ́ èjẹ rí bẹ́ẹ̀ mo ti jẹ́ mi sọ mo mí ro ni tọ́rọ́ jẹ sí bẹ́ẹ̀ wọ́n jẹ́ síbẹ̀ àdámù àdámù àyè kí mi jáde síta kí mi jáde síta ṣùgbọ́n. Adiola Bèbè. ojú yín ló ń dán yìí. kò dùn ẹ jẹ́ ká lọ sí tìbí tá sọ gangan. ẹ lórí nǹkan tá yẹn náà mo ti work things out gbogbo ẹ ti sí o ẹ̀gbọ́n yẹn bí ẹ̀gbọ́n ló jẹ́ sí mi ṣá so wọ́n gbogbo nǹkan tó ń ṣe properties ló ń ta àbí ẹ nídìí ilẹ̀ àbẹ nídìí ilé ẹ fẹ́ ra ilé ẹ fẹ́ kọ́lé ilé kan wọ́n ti kọkùn ẹ fẹ́ ra iṣẹ́ tó ń ṣe nìyẹn MGC ni wọ́n mgc orúkọ company yẹn ni mgc. yeah orúkọ company yẹn okay. ni mgc properties. okay so mr bao sọ̀rọ̀ ṣé nọ́mbà lè mi kì í fi yín sìn. fún mi nọ́mbà wọn ṣe bí tí bá ti pè wọn ó ti tán. Ah, ah. mo ní pé everything ti set ṣe mi ti bá wọn sọ ẹ̀yin ni kí ẹ wá mọtẹ ṣe máa ṣe ra yín tẹ bá dọ̀hùn kẹ má bójú mi jẹ́ o. Ah, èmi ni mò ń wá nǹkan èmi mo fẹ́ ta nǹkan èmi kí ló ń sọ̀rọ̀ nípa èyí fún àǹfààní tẹ̀lé. zero nine zero. zero nine zero. six six six six three three three three four three four three eight nine eight nine lápẹ́ wọn. tòbákò sọ fún ọ pé ládùúgbò no problem o ṣe gan o ṣe mo appreciate. ok ìyàwó yín kọ. Ah, owó oníbàkẹ́ owó oníbàkẹ́. all right òwe take oh, care. ó nìkan ni kò gbé ọ. àbí àbí. gbé kọ́ yìí kí la máa ṣe báyìí. Ah. ok ẹ̀gbọ́n yẹn dẹ̀ ṣọ́ o. ó ṣọ́ mi ní kò ṣọ́ nǹkan tí mò ń rò ni pé hmm. property yẹn gbọ́dọ̀ lọ èmi ń sìn mo léèyàn tó fẹ́ lé mú but bí ìyàwó mi ṣe sọ pé oṣù ọ̀yẹn ni mo ṣe rò pé ah kí n má lọ fi iná sórí òrùlé sùn kí sáré lè mú bó ṣe sọ yẹn. mo yẹ sọ pé mo ṣú yẹn náà ni mo ṣú ọ ni. ẹ kí ló dé tá láyé ò tí gbé kọ́ n tó ṣẹlẹ̀ pé ẹ̀gbọ́n yẹn ni ó lè ra property yẹn tó lè make sense o. ok bàmí ṣe ń sọ yẹn o but um, um ok ṣé ká dúró di ọwọ́ alẹ́ ọ̀ àárọ̀ la a ti dé láti ibi iṣẹ́ tó bá dọ̀wọ́ alẹ́ a fẹ́ sùn tó pé a lè pick kọ yẹn hmm. àbí a tún lè ṣe nǹkan náà bẹ́ẹ̀ ká ka mọ́lé ní àárọ̀ la no kọ́ yẹn ló máa pè ká kọ́ pé a lè mọ movement yẹn. ok hmm. ẹ kò sọ̀rọ̀ wàá pè ń gbà yẹn. Have you try it, Sino? Try it to try. Ah. When I talk about Madam, báwo ni ṣe bá kúlé ṣé wàá òkè. madam ìgbà mo wọ inú kítìnì ní ọ̀sán pé jẹ oúnjẹ kí ó wà níbẹ̀ má wò pé ṣèèṣì pé mo sẹ́yìn ni. ó rí i pé bá a ṣe kan mi wọlé lọ́wọ́ lọ́sùn ni ó ti rẹ̀ ó rẹ̀ mí náà bàjẹ́ àti jẹun bíi ta ti ń bọ̀ mí lè jẹun. èyí ní ṣe wàhálà lóòótọ́ ni ti lè jẹun kí tó débè àmọ́ màá bá yín pọ́n kéèkì rẹ̀ tó kó báyìí di alẹ́. mọ kéèkì àbí kí ló o fẹ́ bá mi gbé sí microwave àbí. màá bá yín tọ́jú rẹ̀. ọmọ pé tó ń jẹ́ bá ti tutù mi ò kí n rí mi láìkẹ́. wo ló jẹ́ tẹ̀ ló jẹ́. màdàmú oúnjẹ kí yín kí mi lọ jẹ ẹran ńláńlá méjì ló mọ̀ wà lórí rẹ̀. sùwébà wọn mọ bó ṣe máa sẹ́ẹ̀fù oúnjẹ mi náà èmi mo dẹ̀ ní kó lọ jẹ lọ jẹ mu fún ẹ. <laughs> bọ̀dọ̀ mi èmi ti yóò méje kankan. ó dàá jẹ́ lítà. ẹ̀hẹ́ tiẹ̀ wá náà ibi tó ló fẹ́ lọ tó sọ fún mi tẹ́lẹ̀ yẹn ṣé olówó tó máa fi lọ padà. Ah. owó ni náà tó àmọ́ ẹ lè gbé mi padà kódà lọ gbé báàgì wa máa fún mi lówó sí. Ah. Hmm. ìyá fún mi lówó ṣé wọn náà ṣé o. ẹ ẹ mọ̀dámú ìwọ́n bí náà mi bí kí mo mi lọ́dọ̀ bàbá mi kí mo mi lọ nǹkan ẹ̀fọ́ mi ní ààbọ̀ nǹkan kí n bá bọ̀ mi. wọ́n má dààmú àyẹn ló ń jàre gbogbo nǹkan tó sọ yẹn absolute nonsense wọ́n ṣáà máa wọ́n ń tiẹ̀ lọ gbé wa madam say ẹ fún yín ní nǹkan tí n fẹ́ ni. má wọrí má wọrí ọjọ́ má wọrí ah, kí mi lọ gbé báàgì mi wá ah, kí n sá máa wò ó tèmi ah, madam ṣé o. orí eléyìí ò fẹ́ gbà o bẹ́ẹ̀ ni orí ẹ̀ bẹ́ẹ̀ le díẹ̀ gbogbo nǹkan ni mo ṣáà ti try ó ṣáà yọbọ́rọ́ yọbọ́rọ́ ni kí la máa ṣe báyìí. ẹbí wò pé plan b ni tí plan b bá ti wọ̀ ká ṣe plan b jẹ́ ká lòkun lára àwọn ọmọ ti bí. lórí àdìbẹ́ta ẹ̀ ní ìdíwọ́ o. kálukú fi lé ilẹ̀ kí kálukú fún àwọn ọmọ. ṣé bàbá sọ pé nǹkan ní ká mú wa ní ká mú yàn wá ni lè mẹ́ni bọ́ọ̀dì lọ́jọ́ amúkọ̀ lọ́nà àwọn ẹ̀dá yìí èmi nídìí owó èmi nídìí owó o kó má tún dìjà o. dohun tó ní mú dáadáa o. ok. má bínú pé mo máa gba táìmì díẹ̀ mo fẹ́ kó ọmọ kọ̀ọ̀kan lé mi bóyá o máa notice pé o máa ń wo ẹ̀ gan. lè wá notice o. o lè má notice anyway nǹkan tó ṣe ni pé mo like ẹ̀ gan. yeah ẹ ṣe gan sẹ wọn. ó dàbí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ. láìpẹ́ omi ni pé mo fẹ́ kí èmi àti ẹ̀ka máa fẹ́ ra wa. alẹ́ mi ò fẹ́ kó bẹ̀rù because mo ṣetán láti tọ́jú ẹ̀. a ah. hmm? máa fẹ́ra wa àǹtí gbẹ̀mí àǹtí mi ni wọn ẹ ti gbọ́ mi bóyá jẹ́ sí mi ni. wọ́n ní sùúrù wọ́n mú pàǹtí ẹ̀ ni ibi big sister náà lè máa ń pè ní big sister big sister. mo mọ̀ pé you hate your family now abẹ́ family ni. ah family o ṣùgbọ́n. ṣé ibùkẹ́ family gan-an ayé ìṣirú ẹ̀ ayé ìṣirú ẹ̀. ah owó mo fẹ́ kó fọkàn ẹ̀ balẹ̀ kò sí kankan tó o bá fẹ́ tí mo ní ṣe fún ẹ. ṣé eh. gan ta. ẹ ẹ fẹ́ kó lóorun sí i àdéhùn lẹ́nu ìmọ̀sí máa fún ẹ lówó máa fún ẹ lówó kọ́kọ́ ẹ fi ṣọ́pìn màá fún yín tó máa fi wà òkè tó máa fi di bí ọ̀túnla màá sọ hòtẹ́ẹ̀lì tuntun máa bá mi. tọ́jú ẹ̀ ṣùgbọ́n mi and um, má gbàgbé kí n jẹ́ kó sọ fẹ́ nípa tó jẹ́ kó wà láàrin ilé àti ẹ̀ ẹ̀ ṣe sá ọ̀dà bọ̀tà. ẹ ẹ um, um, jọ nítorí ọlọ́run má sọ pé anybody o má sọ pé o eh, and then um, tó ṣe ń lọ send account number ok sir máa send yẹn sí i ó dàbọ̀ sir. lọ́dọ̀ yín ọ̀rọ̀ àgbára kọ́ nìyọ ohun tó ń dálé àwọn kan rú tí mo fi dúró ní sùúrù rẹ̀ mọ́ tí wọ́n ń wá bí tó ti eh? dùn kiri. àbórí akin ti dàrú ni àbí mi fẹ́ jèrè akin ni akin ask her out àbí kí kò yé mi jọ. wọ́n ask me out ni ma. wọ́n lẹ́yìn pé kí n má wọrí wọ́n lẹ́ fún mi lówó ń pé kí n lọ fi túṣe ara mi kí n raṣọ kí n ra anything nípa àwọn máa tọ́jú mi. ẹ̀gbọ́n mi ni wọ́n ṣùgbọ́n wọ́n kọ̀. akin akin ṣe ètò tó yẹn akin sọ pé kí wọ́n lọ fowó yẹn túṣà rẹ̀ ọ lẹ́yìn tó sọ fún bó ṣe jẹ́ sí mi. ah something must be wrong somewhere kí mo kàn ní kí wàá sọ fún yín ni nítorí bẹ́ẹ̀ ṣe jẹ́ sí mi ẹ jọ̀ọ́ mójútó wọn dáadáa mà. mo appreciate màá dẹ̀ mójútó bó ṣe sọ pé kí n mójútó yẹn. Ah! akin uber ni wàá fi lọ àbí. bẹ́ẹ̀ ma màá ṣe transfer sí ẹ torí mi ní cash. òkè mi ṣe mọ. ẹja tí ó mọ wọn ara eh? nínú ibò níbọ sọhùn apẹja. abúlé akin ti dàrú. àìmọ̀ mi dáadáa ó lè mú ní fẹsẹ̀ kọ́ mo lè fòye mo lè fòtàn òun ló mọ́ mo lọ gbìnì bọ́ sínú ṣẹ́ gbígbẹ́. mọ̀dọ́mú mi fi ti sọ̀rọ̀ rí o ìwé ìmọ̀dọ́gbọ̀n ni pé wọn ìmọ̀ bí ọ̀gá ṣe máa ń ṣe sí i ó fẹ́ dá lé irin lómi ìmọ̀ gbà kéèyàn dá lé irin rú o báwo ni. mo tún kú. jíde bye bye. ṣì were wèrè bó ṣe máa wẹ̀ kiri ni ẹwà náà wẹ̀ three hours máa fi wá bathroom wọ́n máa gbé di òfò kiri ẹwò di wèrè ẹjọ ṣé ó yẹ kéèyàn gba orí eléyìí fi ṣọmọ rẹ ṣọmọ rẹ ṣọmọ rẹ eléyìí ọkùnrin. ṣe èyí mo mọ ọjà rẹ try try try try ọmọ ti bí ìrìnsìn ṣe ló tún wá sí wá fẹjọ́ ẹ̀ ń sùn mí gbogbo nǹkan tó sọ fún ló sọ fún mi ẹ bó ṣe sọ pé òun máa fún lówó kó fi raṣọ bó ṣe sọ pé o everything tó sọ fún ló sọ fún mi mi ò mọ i'm tired. ọ̀rọ̀ owó ìṣáà ni èmi nídìí owó o ṣé wàá kí mo ti náà forí sí mo ti ń try láti jọ ẹ̀ ó wá jẹ́ pé gbogbo èèyàn tá a ti ẹ̀ sọ pé ká fi ṣe kínní ni òun ni ò ṣe. kí ni a fẹ́ ṣe sọ́dọ̀ tó wà lé. well wàá find solutions ni ìwọ ṣáà ní head of this family ọkùnrin ní ẹ̀ náà. àbí ṣe ká sọ pé ìwọ ló bá sọ̀rọ̀ dáadáa ni. kí ni kí n tún bá a sọ kí ni mo fẹ́ bá sọ ẹ tó jẹ́ wípé òun àti gbogbo àwọn ọ̀rẹ́ èmi ni chief adviser wọn èmi máa ń sọ fún un pé ọkùnrin o ẹ má kó bá ní kọkàn papọ̀ tó bá ti tó bá ti pò fòrùka sí yín lọ́wọ́ àbí ẹ ti bá relationship yẹn débì kan ó máa wá jẹ́ pé mi tí mo advice wọn gbogbo àwọn ọ̀rẹ́ pátápátá ló sọ pé ó bá wọn sọ̀rọ̀ kínní. ibi tọrọ dé yìí bàtú ti jẹ́ pé tá a ṣe ń ju abẹ̀bẹ̀ sókè ibi pẹlẹbẹ náà ló fi ń lélẹ̀ èmi fẹ́ mú suggestion kan wá bóyá kí mi kó jáde síta kí n lọ wọ́n ọmọkan tí mo lè lọ àbí kí ló fẹ́. ah mi máa rí díẹ̀. lọ́nà o. ọmọ tí mi mọ̀ tí mi rí tí mi mọ̀ bóyá ah mi máa difficult. Ah, ah. ẹ ṣètò náà ni kò mọ ọmọ náà ni iṣẹ́ ah. mo tó bá mọ̀ la máa lọ lò ní. àlọ́ má sọ fún mi pé ó tún jowó kí gbogbo náà ló ń kọ́ mi lójú pé káyọ̀tì ṣe kí ni pé owó lè wọlé. Sunday ń ju prayer lounge ó mi ṣàfọmọ sí mi. àbí àṣà ni màmá kan máa wò ká máa wò ká máa wò lórí ọ̀rọ̀ ọmọ tá à ń try best wa fún. ẹ ẹ ṣì sún sáwọn òkú kọjú ẹ sọ̀rọ̀ má kò lù síbí o. ṣó ti fẹ́ sùn nìyẹn. ṣó ti fẹ́ sùn. ọ̀gá. yes um, no problem gbogbo ẹ̀ la máa try láti look into yes yes. <laughs> no problem. kò tọpẹ́ kò tọpẹ́ ẹ eh, what i'm gonna do ni pé tó bá ti di ten láàárọ̀ la kẹ ẹ pàdé mi lọ́fíìsì na we see what we can do. all right. Very nicely. Yeah. ṣe ẹ̀ ṣe jẹ́ gangan nìyẹn. ok yes sir. gbogbo ìgbà tí mo fi ń pè yín yẹn ọwọ́ lẹ bízì ẹ bízì tí èmi náà rí pé máa ń bízì. ẹ mo bí ẹ bẹ ó pọ̀ property sport yìí mo handle ṣé ti yẹ ẹsẹ̀ ẹ family property yẹn àwọn dọ́kúmẹ̀ntì ẹ̀ kọ́ ìrọ́ṣọ́ mọ̀ pé ọ̀rọ̀ tó bá ti jẹ́ tó bá ní ṣe pẹ̀lú lẹ̀ family èèyàn ní láti wà very careful so àwọn documents tó uh, wà. Ah, documents o ọwọ́ ìkejì mi ló máa wà bọ̀ ìyẹn dẹ̀ lówó kò lè ní ìdá ah, kí n fẹ́ ṣe yẹn o ẹ sà tí mo bá rí dọ́pẹ́ ṣé mi ò lè ṣe mí fara mi. ẹ dọ́tà ẹ̀yin ṣáàlẹ̀ ni. yà á láti fóònù àrẹ. wọ́n tún tán lọ ṣèwé wa lọ lọ ṣe pípa kan wa. ẹ sà máa wà máa ṣàṣe kan ṣá bó bá ṣe máa jẹ́ máa jẹ́ kẹ́ ṣe gbọ́sà ìgbà ó ní kí n padà kí n kó òwe wa. ó lè padà wá lè ní. ah kí tó lọ ṣèwé já fọ́tò print photocopy ó máa pẹ́ sà. jẹ́kújẹ́ fọ́sìn láàárọ̀ la máa ń ká ṣe pápápá you understand kò sí wàhálà ó ṣe All right, máa létí ẹ̀. no problem sir. ọ̀kẹ́dẹ̀ ó ṣe. no problem sir. all right ó ṣe. Ah, lówó ni sọ fẹ́ pa mí kí ló tó ṣe má bọ̀ má bọ̀ má bọ̀ ń tẹ̀jẹ́ káwọn aládùúgbò bá wa gbọ́ kọ́ bá wa dá sí kílẹ̀ tún fẹ́ gbogbo ni mo ti try gbogbo ni mo ti sọ̀yà kí iṣẹ́ ni mo ti ṣe òun nìyẹn sìn wà á lọ lọ bí iṣẹ́ ká tó fi ká tó pọ̀ wà á lọ lọ bí iṣẹ́ tó bá lọ bí iṣẹ́ láàárọ̀ gbọ́ ìfà kò pọ̀ sẹ́ẹ̀kan tá a fi náwó oṣù ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ fún mi ní owó owó owó owó I need money owó ni mo fẹ́ owó lọ́bìnrin mọ́ mo ní ìdí owó lẹ́yìn owó owó tún ni fún mi lówó ah kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé kí para mi ni ah gbogbo kan láti try ṣọ́ọ́dì ṣíṣe olówó ni ah kí ló dé pẹ̀lú mọ̀dánmú dádì kókókókó ṣẹlẹ̀ kíníkíní kan. ṣé o ya wèrè. mo mọ gbóríwó ní ni. wọ́n tó bá kó wọn tuntun kó sí lẹ́nu yọ ah, ah, àṣọ rẹ àbí kò fẹ́ da fún ẹni àbúrò ìbùkún ni ẹni má wọrí mo padà wá báyìí kó lọ́ọ́ fún mi jẹ́ kó já. is serious. Ah! Timmy, why they act fast? Lédi ilé ìlú mi kí n tó lò. Ẹni tó bá lè yára lókun gbé. Yé! ilé ilé tí bàbá gbà tó fi lẹ̀ fún dábì àti dádì mi now àwọn parents wa ti lọ ilé tó yẹ kémi àti ẹ kájọ. baby calm down <sighs> calm down nǹkan kékeré ni nǹkan kékeré ni. ok nǹkan kékeré ni. yàrá bẹ́ẹ̀ ṣe. kó má dàbẹ̀ ni pé because bí dì ṣe ń ṣe mi ò láìkẹ́ ìyá mi ó ṣàmọ̀ pé òun nìkan bàbá ẹ̀ bí èmi nìkan náà rẹ̀ ni bàbá mi bí bàbá tiẹ̀ lẹ́gbọ́n bàbá tèmi làbúrò now délé lili ó ti wà òkè ó lóun ra lé ńgbà kan àbí ó tẹ̀lé ní banana island. <laughs> ó ra ní banana island kó dẹ̀ máa wo èrè ló ń ta banana island. àbí. wọ́n gbé tó fi ń kọ́lé kiri bí ẹyẹ mo bá bẹ̀rẹ̀ sí í ronú o mọ̀ seven hundred yẹn ò fún mi gbà yẹn mo pè é ò gbé kọ́. Eh, gbogbo táàmì yẹn a lè transfer owó eh, bank bank náà fún one problem. Ah, báńkì crash gan. ó ti ẹ̀ fọkàn kọ àwọn èèyàn gan gbà yẹn mo ṣáà dúró o ah thank èmi mo jà. ṣé sọ pé ah e, pé ilé yẹn ká ta o bá ta ni ẹ. èló ló ta èló ló ta ilé yẹn èló ló ta. Ah, mi ò mọ ẹgbẹ́ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn onílọ wá báyà mo ta chip torí pé mo gbé kó tó èló ni. twenty one million naira fi ẹsẹ̀ mi. kìnìún no ìdùnnú ló ṣubú lórí. ac ló fà láti bedroom ac ac inú mọ́tò ac tó bá travel ac ac ni tó bá gbé fóònù tí ac bá wà lẹ̀. ẹ ní láti reduce. iṣẹ́ ẹsẹ̀ dáadáa sóra ó ní máa yọ ṣubú mm. pẹ̀lẹ́. so ìgbà tó wá já o ah, ṣàtàlẹ̀ twenty one million naira. twenty one million. yes sir lẹ́yìn tí mo ta lẹ́yìn tán. ẹ mọ ṣọ́ọ̀bù tàlẹ́ àfẹ́ gbà yẹn tí bẹ́ẹ̀ seven hundred gbà yẹn mi ò gbà mọ́. àgbà mọ́. ni. Eh? Eh? Ah, bẹ́ẹ̀ ni àǹtí mo tiẹ̀ ti wá ṣe ó ti fáìn gan ṣe mo rú àwọn pop báyìí ni mo lò ẹ máa wọn lẹ̀kùn tẹ́pẹ́tẹ́ bá ti ń bọ̀ báyìí ó máa ṣí fún yín báwọn sẹ́sọ̀dọ̀ ó ní mo lò. nǹkan tó lónìí ẹ gbọ́ mo rí cheap. nǹkan kékeré ni adúpẹ́ fọlọ́ ọ̀ṣà bébí bébí yóò mọ̀ pé níbi tá a lówó dé tá a bá fẹ́ kọ́ ilé mẹ́wàá láàrin three months a máa kọ́ so why you why you like this. <laughs> Ah. èmi náà rí pé ti change. ayẹ rí àmújọ ah, ah, yín rẹ. àtọwọ dress tó wọ gbogbo ìwọ pé. yàwó mi yẹ kéré ẹgbẹ́ pé ó aṣọ ló rà tí ó na tv kan ní ó force mi na tv kan slim tv àbí kí ni. ẹ̀hún tún wá fàìjì dùdọ̀ yìí lọ ẹ̀kan máa tẹ̀ ẹ̀ ẹ̀kan kan lẹ̀ wá rí. Ah, bẹ́ẹ̀ ni ó rà ní fi fún wa lókè. èyà mo sọ fún ẹ e mo náà máa nírú ẹ. ó sọ pé máa nírú e ẹ. ok ah ó ṣe nǹkan gan. ọ bòbòrò ẹ jẹ́ kí n sàn kó tọrọ fún yín kó tẹ̀ ṣe ò dáa ẹni owó ò jọ àwa lójú o kò jọ wá lójú rárá bọ́ kó tẹ̀ ṣe yẹn ò dáa at least ẹ mọ̀ pé ilẹ̀ tó ilé tó tọ́ sí ẹ̀yìn àti ẹ̀gbọ́n yín ni ẹ tiẹ̀ kọ́kọ́ sọ nǹkan tó tà mọ́ bàtà tí wàá tà tán ẹ wá sọ pé owó tẹ ẹ gbàrẹ́ o ẹ̀gbọ́n mi mo ti mú tèmi wọ́n náà gbà sí tiẹ̀ o anyway kò sí kankan tó jọ wá lórí ẹ̀ tẹ́ ẹ bá fún kò mate tí o ní níbi o fẹ́ lọ Dubai o. àǹtí ẹ̀dá àmọ̀ kan tó ṣẹlẹ̀ ẹjọ́ torí ẹ̀gbọ́n mo ṣe tẹ̀lé ọkọ mi ó fẹ́ dá wà ní. ẹ bẹ aṣàlàyé fún. mo fẹ́ kẹ́ ẹ mú pé lẹ́yìn wà lẹ́gbẹ̀ẹ́ lè mú fa àbí ọṣù àbí ewu náà. olóòdò ni marina náà pè ọ ní marina ní Dubai ẹ. ẹ fún spẹ́ẹ̀kì tó ní tó bá travel. tó fẹ́ kí n sọnù ní jẹ́ kán mú mi lọ náà. ẹ ló ẹ ó ní máa tún máa gbé èso o máa ra tíkẹ́ẹ̀tì fún. ẹ jẹ́ gbẹ́ni wa. ṣé àtọ̀ yẹn sì ni. àtọ̀ bébì. iná ẹ lò lórí mo ní inú ń lọ mi orúkọ. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. irú irú bísíǹsì wo ló bẹ̀rẹ̀. kí ló dé tó ń kẹ́ dì. <laughs> kò ṣe pé Okay, you know. you know baby baby you know you know all this while um, I've traveled far and wide. I'm yeah America, uh, America so London. In, in, in, in America. Mm-hmm. yes ìyẹn náà máa ń pè ní ìdùnnú ṣubú láyọ̀ ẹkún ayọ̀ ló ń sun. <laughs> ó ti bẹ̀rẹ̀ business ó ti ń tajà èmi náà ti bẹ̀rẹ̀ business o. Ah. ó ti bẹ̀rẹ̀ business ah. ó ti business o. adekọ́lọ́ fún yàn níyàwó èèyàn ah, ó tiẹ̀ really try for me. gan-an ṣé orí owó yẹn mi ò wá nọ bẹ́ẹ̀ o mi ò tiẹ̀ lọ yámayàmá pé mo rò pé kí ni mo lè fowó yẹn ṣe tí mi ẹ̀ máa fi dùn ṣe lọ́ra lẹ̀ sí kòròdú yẹn kí tó ra sí kòròdú yẹn mo ra Corolla Sport kan òun ló wà. ẹ àti mo jọ yín ni ẹ ń lo mọ́tò báyìí sọ ẹ gbọ́kàdà bọ̀. Ah, rárá. ọlọ́ọ̀ má jẹ ọlọ́ọ̀ má jẹ orúkọ ọ̀kadà láyé. so seven hundred tó fún gbà máa fún mọ́ fún mi àbíṣe orúkọ. ẹ ti fẹ́ gba seven hundred. ẹ nà sórí ilé ìkòròdú ìwọ ló máa ṣe gbọ́ azu ọmọ yẹn báyìí wà á kọ̀ ṣe máa lọ jókòó máa lọ máa mọ tí mi wà á gbọ́ lọ́wọ́ sí òdò máa jíwé thank God for today pa. ẹ na máa ra thank you God. d d iná yìí ó yẹ kó lè ní kó pọ̀. a ní ló dàbí eléyìí náà tó dàbí bọ́ọ̀lù bó lẹ́ ń lọ. fún mi ní sùdẹ́bà máa yọ kí sọmọ ní kí ni ìyá ni ah! ṣé kò fẹ́ dà fún ẹ ni. àwọn kò lẹ́tà ṣe pé fọkọ mi afẹ́ ṣó ìyá fẹ́ máa jọ yín ni tí bá dìgbò rẹ̀ ṣe é ṣe iye lórí burúkú eléhùn báyìí. máa bọ̀ ẹ̀tàlé ẹ̀fún ẹ̀fún lẹ́tọ́ ẹ̀ àti ẹ̀túrí ìjọba kó o gbẹ̀ lọ pé ká fi owó tá a ní ká fi ṣàgbáyín ẹ̀ tún fẹ́ yọ nǹkan tó tú tú tó wà ní. obi no i'm not uh, uh, uh, wait wait i'm, I'm not no no no i don't like it that olówó tiẹ̀ èmi náà lówó tiẹ̀. òun ti ẹ ṣe ẹ ṣe àṣírí ni. ẹ ti wá mílíọ̀nù. aṣàkọjì aṣàkọjì. ẹ ti wá mílíọ̀nù. Ah, ten point five ten point five. olùkọ́ lórí burúkú ni ẹ. mo dẹ̀ fẹ́ jẹ́wọ́ o mo fẹ́ ah, jẹ́wọ́. bébí late. o wá jẹ́ kí n jẹ́wọ́. Ah, ìwọ ló tún ẹ̀kọ́ rẹ̀ jù. o ti late. bébí o tẹ̀ mọ́ kó tó ṣẹlẹ̀. láwọn òbí lè máa dé ọkọ tìmí ni ìyàwó gbé ọ ìkọ̀ǹgbé kan bẹ̀rù ọjà ń gbọ́. ibo ló bẹ̀rẹ̀ ẹ̀ ẹ̀ dákọ̀ ìwọ ló bẹ ewu ní ìwọ ló ní seven fifty four bíbí máa ń blame ìwọ ló start yẹ. sọlá báyìí kò ju ti bọ̀ dẹ́ nǹkan tí mo sọ fún yín mọ́tò yẹn ti pẹ́ jù lọ wáǹtì ó ti pẹ́ jù náà kò lè má pẹ́ ah, àwọn tó ń hẹ́lì ìyàwó mi pọ̀ gan ó ah, ah, bá àdúgbò àwòkọ́ṣe ló jẹ́ fún wọn màmá ẹ̀ náà ń pè é wá di pé màmá ẹ ò ní mọ́tò sórí pé orí burúkú ti dé nìyẹn ọkọ máa yẹ kí tó ẹ̀ mọ̀ pé mi sef no be so èmi náà máa ń gbé máa ń gbẹ́rù lẹ́nà bó ilé àwọn tó ní mọ́tò yẹn wọ́n ti ń bug mi ń pé how far ń pé sọ̀lẹ́ how far we need the car mi ìdẹ́fẹ́ kọ́ máa doubt mi mo ti sọ fún pé mo máa gbé wá mo èmi mo sọ mo ṣe ni no be say this thing ó yẹ kí n understand but tábà tí a wá ń sọ̀rọ̀ ń pé mọ́tò kan mọ́tò ṣé mọ́tò nìyẹn ni ẹ jẹ́ àdá yẹn padà tí wàá fún àwọn mọ́tò tó wà ní ẹ̀wọ̀n nǹkan táwọn boys ń ná ń gbòòrò. ó gbàgbé sọlá mọ́tò olúfẹ́ wà ńlẹ̀ mọ́tò olúfẹ́ wà ńlẹ̀ ṣó fẹ́ à toyota twenty nineteen pé mọ́tò olúfẹ́ wà ńlẹ̀ tó fẹ́ tóbi jù yẹn lọ. the car wa àgógó fine come tó máa gbé wa tẹ́yìn gan bá rẹ̀ rọ̀ á báyìí máa upgrade yín downgrade lẹ́wà ẹ jẹ́ ń gbé yín sókè what are you talking about. iyọ̀ iyọ̀ ẹ̀ kí mọ́tò wo ni. ẹ̀gbọ́n ṣé ẹ̀ mú mi sí i mọ́tò ògbó ló fẹ́ lè ju mọ́tò ògbó ọ̀gá. rọ́dà twenty twenty eh, nineteen. wọ́n ah, ah. eh, eh, <laughs> á mú jáde ń sìn kò ṣe pé eléyìí kò ń sọ̀rọ̀ ọ̀yà ìyàwó. irọ́ bébì. ẹ bẹ́ẹ̀ gbé fóònù jàre ah. ọmọ inside life gbogbo náà ń pele. bébì má bínú mọ́tò yẹn tẹ̀ tóbi jù fún ẹ I think I should ṣó lè tí o gbé fún mi yẹn ẹ ká dá padà rí eléyìí fún mi màá drop ẹ ń bi iṣẹ́. drop ta ni jọjàre èmi ni mo fẹ́ lo mọ́tò ewu kíní kan èmi ni mama drop ẹ. ṣe máa gbé fún ẹ kí ló máa ń sọ̀rọ̀ bí àpòdà báyìí èmi mo jó lórí ẹ̀ náà ṣe máa lóòótọ́ bẹ́ẹ̀ tà ti. jọ gbígbẹ́ ni sọ èmi ni mo ní follower ta ló mú ẹ. ta ló mú èmi. ọkọ tó bá ti rí ọkọ jọ seven hundred. kò níbo wọ́n ti ní seven hundred thousand. ọlá mi ló ń jẹ. ọlá ìwo ló ń jẹ ọlá ìkún ṣe é. ṣe é láìkẹ́. ah mo ti pé mo like mo love ẹ fantastic i'm passionate about this car. Hmm. ah àmọ́ ah, sọ fún yín náà mo lẹ́rù wà ń lẹ́ náà ká ti ṣe báyìí ni. ọmọ kí ló wá bá dé báyìí kí ló ti ṣẹlẹ̀. ah ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ nípa mọ́tò yìí àwọn boys tó ní big boys ni wọn no be say ọ̀tá lẹ́nu smooth guys kò dẹ̀ ń ṣe pé wọ́n máa ní ah solex bring money o no bọ̀ èmi mo máa lo initiative mi tí wọ́n sọ pé ah ok o ẹ̀yin boys ẹ jẹ́ ń gbé yín lọ ṣayé ẹ jẹ́ ń tẹ́ yín sáyé rẹpẹtẹ ọ̀nẹ́sà kọ́ tó mọ̀ kọ́ tó mọ̀ kọ́ tó mọ̀ kọ́ tó lọ èmi kọ́ máa mú kí máa kọ́ sọ fún wọn big boys ni wọ́n ló fi ṣe ọ̀rẹ́ àmọ́tò. sọ nǹkan tó bá dé. Hmm. èèyàn mi náà ní èèyàn mi náà ní ẹ mú one fifty wá. Ah, bàdá ṣọlá ẹ̀gbọ́n ṣọlá tó bá ń gbọ́ rẹ̀ ńlẹ̀ rẹ̀ ńlẹ̀ bọ́dá ló jẹ́ ìsìn torí kó tí ń wà bẹ́ẹ̀ nítorí ẹ̀ ò pé bó ṣe máa ní kí mú one fifty wá nígboro ayé. mú mọ́tò yẹn iná ṣàárẹ̀ rò tí mo fi wọ̀nyí náà no be say kìíní mi ò ní anything tí mo fẹ́ jẹ́ inú eléyìí o mi ẹ̀ mọ̀ pé family la jẹ́ náà mi ní ìdí owó mi lè má fowó sí. wà á rẹ̀ lẹ̀ gbé wá sílẹ̀. gbogbo ẹ̀yin fọlọ fọlọ amen fọlọ fọlọ fake line ló pọ̀ nínú wọn tá ò mọ ọ̀rọ̀ àṣírí ni. Ah, àjọ tó ń tẹ̀ gbé tẹ̀ kó one fifteen. yẹn ẹ ò tó bá tiẹ̀ wá kájẹ ẹran kò lè kó one fifteen. yẹn fún ẹ ọmọ kan tí wọ́n máa ṣe wàá kó hundred fún. fine ẹ wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ since tẹ̀yìn lájọ kan tẹ fẹ́ gbà mi mọ̀ bíyà that's one fifty tẹ́yìn náà bá lájọ tẹ́fẹ́ gbà ẹ kúkú combine méjèèjì pọ̀. kò jọba torí ẹ wò pé ká kó àjọpọ̀ ká máa wo ká máa ka sílẹ̀ náà bi ká máa jẹun ni eh, Frexkin yorùbá spa là ń kí má rówó lọ spa bi tó eh. rò pé easy láti máa ṣe fídíò lórí Instagram. tí yín náà eh? mọ̀ ń ṣe gbogbo ẹnu lọ ọmọ kan tó máa ṣẹlẹ̀ tí wàá ti gba one fifty yẹn fún one hundred then kó forty fún mi àfisọmọ boy then ten wàá keep ẹ ah níbo. ẹ bó ṣe máa rí nìyẹn. ṣé irun kan tí màá máa lò ní kí n tó rẹ́ǹtì irun máa rẹ́ǹtì bàtà. wá scope wọn ni na. scope àwọn wo wọn ń gbowó. inside life. máa gbowó máa gba ten thousand. ẹ̀gbọ́n máa wọlé ó ti sí ìbáyẹn ẹ jẹ́ kí mi lọ máa. zọ́ọ̀lì èèyàn rí èèyàn mi àjọ máa lówó. ó jọ bí eré lọ́dọ̀ yìí ọ̀rọ̀ àpárá kọ́ nìyọ ohun tó ń dá lé àwọn ọmọ tí mo fi dúró ní sùúrù rẹ̀ mọ́ tí wọ́n ń wá bí tó ti rí ẹ dákun ẹ ṣayẹ lẹ́sàn fake life ó máa pọ́n inú ayé. ọkọ rẹ. Ah, don't wẹ́rẹ́ mọ́ kọ́ wa ọkọ̀ rẹ̀ this is a fantastic one. Momo, Momo. mo mọ ẹnu ah! mo ti mọ ẹnu lì lórí sọsí mọ́tò ìrètí. yes at that price o rira. it's a banker. car it's a banker. Well, Momo, òun kò fẹ́ rà fún come sílọ̀ nǹkan kan máa gbé lọ́ṣọ̀ọ̀bù máa padà wá sílé. Ah! mo ń tún lórí sure now. fantabulous tánìkì ṣe pé mi ní nǹkan tí mò ń ṣe ni uh-huh. mi máa ní kó employ me as what as a driver kí ló máa wá mọ́ sí. tánìkì employ ẹnu ẹ ti dùn ẹnu ẹ pọ̀ kí ló dé. eléyìí tí ó wà òkè tó mọ sọ kí ló wà àdúgbò yìí ọ̀gá má wọrí èmi màá báyìí wá ṣètò màá máa ṣe tó dáa máa gbowó steady má drive mọ̀ sí rárá. Paco afa ṣé bọ̀bọ̀ mẹkáníìkì náà ló máa bẹ̀ẹ̀ ṣe. èmi náà ń rówó náà bẹ́ẹ̀. mẹkáníìkì kílẹ̀ nǹkan yìí mẹkáníìkì pọ̀ ẹ wo àwọn òkúta tó wà lẹ́yìn wọ́n pọ̀ bí nǹkan mi lọ́wọ́ mi i'm telling you the fact. kí ló ṣẹlẹ̀ ah, ìwọ ni organizer wo ìlú mọ painter wo ìlú mọ gbogbo wọn kí ló dé. ìyẹn lẹ ah. o mọ kó tó ṣẹlẹ̀ mechanic oríṣiríṣi ló wà lọ́wọ́ tèmi mm-hmm. high class medium low. wa macaroni. yes. ìwọ ni mechanic tó pọ̀. yes sir. ìyẹn kọ́ la fẹ́ pọ̀pọ̀ ṣinṣin kọ́ la fẹ́ kò yẹ mechanic ẹyọ kan péré tó wà òkè tó dẹ̀ máa túmọ̀ tó ìṣe dáadáa. you are there i will get you a mechanic with timber and calibre mechanic tó jẹ́ pé ó mọ ṣe ó ní phd in mechanism. olóò <laughs> tún máa gbé pàdé ẹ ní ìwọ tó ti. send one fifty thousand. kí ló ṣẹlẹ̀ o fẹ́ gbókùn lọ mọ́ṣúárì. o fẹ́ kí n siwọ́ díẹ̀. má bínú má bínú má bínú. drive mọ́tò lọ drive mọ́tò lọ ìfọwọ́sí débẹ̀ kò pè é gbogbo ẹ̀ náà la fẹ́ test yìí kẹ́rì èsì òfin kò fẹ́ ṣàprápra kò ṣàpòpò. ọmọ ojú òrora ilé ilé ìgbòho ẹ tẹnu ọmọ ojú òrora. ẹ̀yin náà sọ̀rọ̀ bí ẹni pé ẹ mọ̀ bó ṣe wà ẹ máa kọ́kọ́ lọ fún mọ́tò ìtura ìtura mẹkáníkì. oṣù ọ̀sùn nǹkan tó bá tẹ̀lé kò fi lọ ṣe àwọn tó bá débi tó bá rojọ́ òwe àná ti já ẹ̀ka ó máa ń tẹ̀lé gbó ṣé ẹ̀jẹ̀ ká wọlé lè ká mú ìgbà fún wọn. go, let's go. Where the house? My house be this. Okay, go in. Go to push me. Go inside. I ṣáà ti sọ pé ìyàwó akọ́lá ni mọ́tò kí ló ń Cut tẹ́fẹ́. Ẹ If you want ká máa lọ nà ọ́. Then push baby me bẹ́ẹ̀. I'm going to tẹ́ kù bàbá àti láṣẹ ọmọ ẹ kò oh, I don't understand this. So ẹni tó ni mọ́tò nìyẹn ṣáwádé ni máa lọ. Hello young man wọ́n lẹ́yìn lẹ́yìn mọ́tò. Eh. Ah, ṣé mọ́tò yìí lẹ́ ń sọ yẹn. yes. Ah, ṣé eh. mọ́tò yìí náà sọ bíi ti báwo ṣé wọ́n kọ́ ló ní mọ́tò ni. bàbá ti ní pè mí ní. sí eh, ah. ọ̀rọ̀ àpọ̀dáwó nìyẹn náà síbò ló ní mọ́tò síbò ló mọ́tò fún aláàárọ̀ àbí wù lọ òṣì tó ń sọ lẹ́nu ṣe. Oh, oh, in a way èmi mo ní. sir do you know this vehicle is stolen vehicle. òṣìṣẹ́ mi mo ní ni mo ń sọ. So àwọn àwọn náà lọ ní. adesina yẹn sọ ọjọ́ gbígbé ọ̀rọ̀ òṣùwò ló sọ wọ́n ní stolen vehicle rẹ̀ ọdún ẹ̀sìn yàrá yàrá sọ now. Um, if that should be the case mo ní pépà ya mọ́tò yìí. ok ok yes ok mo ṣẹ̀ṣẹ̀ rántí náà ni in a way náà kò ń ṣèmi mo ní mọ́tò yẹn originally. Hmm. The, the copy of the vehicle is the real owner sir so therefore ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n lọ pe ẹni tó ní gangan wọ́n gbé mi mechanic mo máa ń ṣọ́tò ẹ̀ ni so mo lọ check àwọn vital things nínú mọ́tò yẹn so because i'm also interested in this case ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run my officer I, i ask for your permission ẹ jẹ́ kí mi lọ mú fóònù mi wá i will now call the real owner so that everybody pàdé because àwọn they are responsible mi náà mo trust wọn and i know pé as officer ẹ máa ṣe ṣe yín ẹ máa ṣe dáadáa ẹ jẹ́ kí mi lọ mú fóònù wá. ọ̀gbẹ́ni lọ mú kọ́pì wá gbé egbò ní ẹjọ́ tí ò bọ́ sí i ẹjọ́ òṣì àbúlórí burúkú lélẹ́yìn ni àwọn olójúmọ́ náà jí mọ́tò rẹ̀ odòdì ẹjọ́. ẹ wo ọ̀gá ọlọ́pàá ìfiwálẹ̀ ká máa lọ ó ṣàti sọ pé òun ló ní mọ́tò ẹ kí ló kù tá à ń dúró ṣe náà. ẹ mọ kán tẹ sí. gbogbo ẹ̀yin fọlọ fọlọ amẹ fọlọ fọlọ fake life ló pọ̀ nínú wọn blessing. ọ̀rọ̀ àṣírí ni ẹ fúnra ọ̀hún ẹ fúnra ọmọ tí sọ̀rọ̀ sí ọjọ́. kí ló dé kò náà tó fẹ́ ṣẹlẹ̀ ọkọ we're not the first to start this i won't end it nǹkan tó trend lórí instagram nìyẹn kíyàn ya mọ́tò kúrẹ́ fi ṣayé all of us dey this table inside life nobody hold the past kí ló ṣẹlẹ̀ kí ló dé gangan orí yín yí ni eh. Eh, inside life bó ṣe ń lọ nìyẹn. Hmm. ọ̀bọ̀n yìí ti kó fẹ́ǹsì ó ti lọ. Eh? ẹja tí ó mọ wọn ara ẹ nínú ibú níbọ sọ́hun apẹja àìmọ̀ mi dáadáa ó lè mú ní fẹsẹ̀ kọ́ ó mo lè fòyí mo lè fòtọ̀ òun ló mọ́ mo lọ́gìn ní bọ́sì náà ṣẹ́ gbígbẹ̀yìn ọ̀ ẹ̀dá ayé ẹ máa ṣáyé ṣe ṣe bó ti mọ ẹlẹ́wàá ṣàpọ́n kì lẹ́jọ́ nínú àìdákẹ́ kàjẹ̀bẹ̀ lọ́rọ̀ yọ fake life fake life some fake life. ọmọ orí tí mo ṣe rí mọ́tò tí spark gbé fún mi. ẹ kí ló ṣe mọ́tò. so bẹ́ẹ̀ mi ṣe ń gbé lọ you know so mo èmi fúnra mi mo detect I detected it ipe èsì yẹn kò ṣá púrọ́púrọ́ kò ṣá púrọ́púrọ́ mo wá gbé lọ bá mechanic mi so mechanic yẹn wá gbé lọ. Ah lẹ́nu nǹkan ṣá wọ́n ti jí mọ́tò lọ. ara la ọlọ́wọ́ jẹ. ẹ kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ náà. so bó ṣe ń tẹ̀sítẹ̀ lọ ọlọ́pàá amú. ọlọ́pàá mú ta ni. i'm telling you the the truth. ọlọ́pàá mú ta ni. ọlọ́pàá mú mẹkáníìkì yẹn. ó sọ pé stolen vehicle ni mọ́tò yẹn. ipe ah, ah. mọ́tò yẹn mọ́tò wọn ti jí mọ́tò yẹn pé. ẹjọ́ ti bá tiẹ̀ jẹ́. sójà wèrè ni òun sọ fún anisi pé mọ́tò tí pàdé wa gbé fún ẹ. yẹ lọ́rọ̀ kan ọlọ́pàá ní stolen vehicle. ọlọ́pàá ní stolen vehicle ni wọ́n wá sọ pé no no no bọ̀dá bọ̀dá mi máa gbọ́ o mo wá sọ pé no ipe kò possible pé spark ló ni mọ́tò ipe is a responsible woman be ipe no ipe wọ́tà mọ́tò owó ẹ̀ ló fi ra mọ́tò yẹn tó gbẹ́ náà ṣe tó fi ẹnu kan orí burúkú náà tí ọ̀fọ̀ ìjà wèrè ni ó lè mú àgbọ̀n mi bá ìbọn ẹgbẹ́ mọ́tò pàánù mi nígbà yẹn tó dà. ok ok ìbọn ẹgbẹ́ mọ́tò olótù ọmọ balẹ̀ nǹkan tó ń sọ ni pé mo wá pe spark àti ok everybody ó pé kájọ lọ sí police station kájọ lọ ẹ kájọ lọ station ẹ jẹ́ ká máa gbàdá káwá lọ claim mọ́tò yẹn ẹ jẹ́ ká máa lọ. àwọn ọ̀rọ̀ ẹ máa lọ station. wà á ṣe kó ṣàṣe kó ti fọ́lọ́pàá ní nọ́mbà anybody bíbá. olórí burúkú ni ah, bàbá yìí. ẹ correct mo ṣe mistake ẹ̀mí fún wọn nọ́mbà yín tẹ́lẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀tì máa lọ fún wọn nọ́mbà yín. ayé ẹ̀ máa bàjẹ́ ni olórí burúkú. Ah, don't go. gbogbo ẹ̀yin follow follow amen follow follow fake life ló pọ̀ nínú wọn tẹ̀ wọ́n ọ̀rọ̀ àṣírí ni ẹ fúnra ah, ọmọ ti sọ̀rọ̀ sókè ọ̀. mo mo okay. ìjókòó ìjókòó ìjókòó. ayé sí iyo ni ó dẹ̀ ní bá ṣe lè máa ṣòwò àpá. Ah, ojú yín ló ń dán yìí bébí ti wá ń fine. but ah, ah. mo rí àwọn yìí jọ kan inú mi dùn gan. mo kàn gbọ́dọ̀ ní ẹ̀hán fún mi pam pam pam pam pam ti máa wo báyìí ìyàwó yín ni o. ìkọ́ ní ọláìkì nìyẹn eh. ó láì máa drive kó máa lọ kó fẹ́ lọ ra tọ́ máa drive kó bẹ́ẹ̀ rí pé ó máa drive lọ. <laughs> olúwa ṣeun. ọlá ọlọ́run ọlá iná la fi ń. bẹ́ẹ̀ ni. o ṣe gan mo really appreciate it. kò sígbà tẹ́mi àti ìyàwó máa sọ̀rọ̀ tá à ní sọ̀rọ̀ ẹ̀ mọ́ ò pé ṣé mi ò ti máa ṣe é báyìí pé mi ò yọjú sí ẹ̀ ah no no no gbogbo nǹkan tó bá gbà lé ni torí ẹ̀ mo ṣe ni mo gbọ́dọ̀ dé mi mo pe torí àwọn business ẹ̀ àndẹ̀ tí mò ń ṣe ẹ̀kọ́. that's ká máa dúpẹ́ lọ́wọ́ lọ. ọlọ́run ni ọlọ́run ló pẹ́ tọ́ sí ọlọ́run ló pẹ́ yẹ. dídẹ̀ kú ti ẹ̀gbọ́n yín náà. sórí tẹ̀gbọ́n mi ká fi sẹ́nu ká dàkẹ́ ni. kí ló wá dé tó ṣe bẹ́ẹ̀ tó ń live fake life so gbogbo mọ́tò tó ń lo gbogbo everything tó ṣe máa jáde lọ ra nǹkan tó máa post ẹ̀ táwọn máa rí ní social media tí wọ́n máa máa dùn wípé àwọ̀ wà lọ́wọ́ bọ̀dá yìí kí nìkan kì nìkan tẹ́mi tẹ́tún sọ pé kẹ́ lọ bá wọn kẹ́ mú ìyàwó yín lọ kẹ́ lọ gbowó lọ́wọ́ wọn àṣẹ fake ni gbogbo ẹ̀. ẹ eh, ò rí ọ̀rọ̀ lọ téèyàn bá gbà kádàrà àgbà kò dùn because tẹ́lẹ̀ ọba ti gbà níbi tọ́lọ̀ fi si tó fẹ́ máa lagidi ó kàn máa bá rẹ̀ níbi tí ò fẹ́ ni tó bá jẹ́ pé ebi eh, kan tí mo jábúrò mọ̀ pé fake life ẹ̀gbọ́n mi ni mo kàn máa rí pé ó náwó ṣe gbogbo ẹ̀ bó tí yóò bá ṣe bẹ́ẹ̀ torí onísábàbí lọ́wọ́ ìgbà tẹ́mi lọ́ọ́ bá fún ẹ̀ tí yóò bá ta èmi nà tó ní kí má lọ kí má lọ kí má lọ tèmi ò mọ̀ tó ní pé ilé tó pa èmi àtòun pọ̀ kémi lọ gbé yẹn kí má mú lọ kó jogún tèmi ṣe bí òun lèmi fún wa bá wò tí wọ́n fi connect mi ló fi di nǹkan tèmi di lè ní ká má dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni ká má dúpẹ́ ni bọ̀ àwọn ọlọ́pàá tó wá mú wọn yẹn kó máa lè fi wọ́n lẹ̀ àbí. ní kó lọ ṣe kéèsì ẹni tó bá ra ẹrú olè wọn ní ẹni gbépo lọ́jà òjòlè ẹni tó rà lọ́wọ́ ẹ̀ gọ̀gọ̀ tó gbàdá olè gọ̀gọ̀ lòun náà tó kọjọ máa lọ ó gbàgbé ọlọ́run ti ṣe yára. wọ́n ọlọ́run ti ṣe yára oníṣẹ́ ìyanu. wọ́n lè dé ní ẹni tó ṣe sọ. Oh, wow! At last! Ah! ah so at last ẹni tó bá jìyà ṣe máa jọrọ. as in really. wọ́n ní gbogbo ẹ̀ fọ̀tẹ̀. No, like this calls for celebration. Real celebration! wow! <laughs> Oh baby! Boom boom! Oh baby! Mboloda. anika hangout ní jàre mu girls hangout. èmi náà jẹ́rìí ga ọmọdé o ọmọdé o <laughs> ẹ jọ àǹtí èwo la rí o kan ló wọlé ni àbí ni wole wọlé eke is my hobby o je gómìnà líle ó jẹ́ tuntun <laughs> wo kan trend ẹjọ́ o <laughs> ṣé kò ṣe pé wálé kan náà ọkọ rẹ mi ló rí fásì. mo láìkẹ́ wálé wálé wálé as in wálé. ẹ gbà mí kí ló ṣe ṣó ti ya wèrè ni ẹjọ́ ṣé kò ṣàṣe pé ó ti kú. mẹ́wàá ń ṣẹlẹ̀ sí wálé kí ló ṣẹlẹ̀ sí gangan jẹ́ ká gbọ́. jáwa tó dáa màá kúkú já yín bẹ́ẹ̀ tí mo tèmi bẹ́ẹ̀ wálé hot lọ́wọ́ yìí tó bá sọ pé hottest boy nílùú wálé ni o. ẹ bọ̀ tó ti pẹ́ tó ti máa ń fún wa ní good news ṣòro ètò mú wa yìí ó fake ni kò ń ṣe authentic rárá. kò rárá hot like ṣé bá màmá hot ni. <laughs> ọmọ leave that one o ah, kò ń ṣeré rárá ní wálé hot ok ẹ jẹ́ n ṣàlàyé fún yín mo kàn ṣáà lọ ṣe fàájì lánàá ó ṣàlùkò guys kankan ń sọ̀rọ̀ pípí ta ló ń sọ yìí bọ̀bọ̀ òun ló ń sọ yìí kémi tiẹ̀ kọrí bóyá ó lè gbàbẹ̀ ọmọ ìgbà tó máa bọ́lẹ̀ ẹnu mọ́tò mo fọ́. you don't mean it. oh, are you very sure of what you're <laughs> saying? okay like wálé ọkọ ọ̀rẹ́ mi kan náà. wálé bọ́lẹ̀ ẹnu mọ́tò. ṣó sọ fún mi kó gba promotion ni àbí. ọ̀rẹ́ mi ó sú mi ṣó mọ nǹkan tó ń sọ ṣá. ẹ jẹ́ ní sùúrù fara burúkú balẹ̀ mi ti download fún un tán fún yín hmm. ṣe onírànbẹ kò pé. nọ́mbà wálé mo máa pè é sí wọn ọ̀dẹ̀ bíire kó má gbé kọ́ mi inú ẹ̀ máa dùn ní pé ah, mo ti ẹ̀ pohun. ọ̀rẹ́ mi yá yá yá nọ́mbà wálé ọ̀rẹ́ mi má ṣe bẹ́ẹ̀ pé nọ́mbà yẹn pé nọ́mbà yẹn ọ̀rẹ́ mi. Ah, ó dà pé mo ti delete nọ́mbà ẹ o ṣé o ní nọ́mbà wálé lọ́wọ́ bá mi pè lórí fóònù ẹ. ṣé òun wáìn mi ni báwo mo ṣe máa ní nọ́mbà boyfriend ẹ lórí fóònù mi àmọ́ ò láìkẹ́ ẹ̀ náà. Ah, ah, mi ní nọ́mbà ẹ lọ́wọ́. ok ok tó bá ní nọ́mbà ẹ ig andrew ẹ ńkọ́. o bẹ́ta instagram. o máa ní o yà o yà o yà o yà. Ọlọ́run mo ti block bọ̀bọ̀ yìí. yẹ́ẹ̀ áwù kí ni gbogbo ilé bá ẹ. ọ̀lẹ́ máa ń ṣe báyìí. Ah, mo ti block ẹ. Oh, ìbínú tó máa bí tó máa ah, look at what you have caused. Oh, báwo ló ṣe lè bá mi get ó yẹ kó lè gba nọ́mbà ẹjọ yẹn. àbí náà. ṣọkọ dédé mú news wá fún wa ni. àbí irú ìròyìn wo náà. má ranjú mọ́ mi ó sì mọ̀ pé ẹni yìí ó sì mọ̀ pé ó ti gbéra nìyẹn. ó ti gbéra tán. wọ́n dẹ̀ gba nọ́mbà ẹ̀ odò wa mú half kini wa ó lè ṣiṣẹ́ láti pé it don't make sense na. o ò bá sọ̀rọ̀ mi rárá ni. má bá sọ tóró rán mi sí i ẹ ṣe máa ṣe bálabàla yẹn mọ bẹ́ẹ̀ sọǹgbà yẹn ṣe ṣe bá kàn ó ní bọbọ ti gbéra yẹn kí ló kàn ó ṣe dáadáa rárá ó ṣe kí ni dáadáa gist yẹn ò make sense náà má lọ kí ló lọ rò kó ń lọ a ò lè lọ wo ìwọ tó bẹ̀rẹ̀ náà ló máa parí iṣẹ́ yìí. olùyàwó rẹ. bàbá èmi fi ṣe pé ẹni tó bá yára lògùn gbé e because ìyàwó mi ti wà desperate jù mo wá fi pé tí n bá tètè lò ó ó ṣeéṣe kó òun náà padà lò mí. ìjọ ta wáyà tó ti sọ pé ẹ ṣé òun ló máa lọ ṣe yẹn ṣé òun lè lọ ṣe yẹn. ààrẹ ò balẹ̀ ni ẹ òun ló jẹ́ kí n lò ó. agbárí dárí dárí dárí dárí dárí dárí dárí dárí dárí dárí dá o. ọmọ tún dájú o wo mo gbóṣùbà fún ṣàdánkátà rẹ ṣé kò ti lo ìyàwó rẹ báyìí. ẹ ẹ bàbá mo ti lo ẹ tó bá yára lò ó gbèrò. ọ̀dà nígbà tó lò tán irú owó wo ni ń pọ̀. bàbá ìkọ̀kọ̀ tó wá yà mí lẹ́nu bẹ̀ ni pé ẹ wo kò pọ́n náírà rárá o dọ́là ló ń pọ̀ owó ìlú òyìnbó. kò tilẹ̀ wá ní owó ìlú èbò ní ń pọ̀ ọmọ yìí jẹ́ ọ jẹ́ fún ọ dáadáa a jẹ́ wípé òtún ti da ní yìkàyé mi. mo ní ìbéèrè kan. ń bọ̀. ṣé kò sàlẹ̀ lẹ́yìn. péré kan kò sí ń bẹ̀ kódà kò sí lẹ́yìn ń bẹ̀ ṣùgbọ́n kan tí ń bẹ̀ ń bẹ̀ ni wípé nǹkan ètùtù ti yàtọ̀ báyìí ṣọ́ọ̀mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgbò funfun bọ̀lọ̀jọ̀ ló ń fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló fi ń ṣètùtù ayé rẹ̀ ṣùgbọ́n ní ìsìn kò gbàgbọ́ mọ́ o kódà bọ́ ọ bá lọ sílé haúsá tí wọ́n bá fi tírélà ọgọ́rùn-ún tágbò kúnnú ẹ̀ tẹ́ ẹ bá gbé débi kínní kò ní gbà odidi èèyàn òǹyíyọ̀ ẹlẹ́ran ara èèyàn tẹ́jẹ̀ ń bẹ lára rẹ̀ tí sì mí lọ́mọ̀ fún un lọ́dọọdún. kí ẹ sọ fún mi pé àgbò la máa ma pa lọ́dọọdún. àní ọmọ fún lágbó mọ kọ́ gbàgbó gidi ní àwọn gbàgbó wọlé. à mọ yẹn wo mọ ṣe à ebo ti lówó èèyàn lọ gbọ́dọ̀ mọ pa fún lọ́dọọdún ṣọ ọmọ pé ìyàwó rẹ èèyàn èèyàn tá a lò ń lọ́ọ̀mọ́ wá fi ẹ̀jẹ̀ èèyàn òun dì fún lọ́dọọdún ó ti mọ̀ fún ṣọ wa àsìkò tó lò ìyàwó rẹ̀ ìyàwó tó lò. àti pé ẹni bá fagùn ìyàwó ló gbọ́dọ̀ lò ọjọ́ tó lò ìyàwó rẹ̀ gangan tó bá ti fẹ́ fún bẹ́ràn rẹ̀ lọ́dọ̀ ìyàwó lọ́wọ́ gbogbo tó ṣe ní àtìkò gbà náà kó ṣe lò ìyàwó rẹ̀ lọ́gbọ́dọ̀ ṣe. wọ́n jẹ́ ọ yẹ o kò gbọ́dọ̀ yẹ o. ok ẹ kò sí wàhálà kò sí wàhálà ọ̀rọ̀ ọlọ́run àbúrò náà ó ti tán tí ọba ti sí wàhálà a wípé owó rẹ̀ ó tún pọ̀ sí mọ́ jayé. gìnì bọ́ sínú ṣẹ́ gbígbẹ̀yìn o ẹ̀dá ayé ẹ máa ṣayé ṣe ṣe bó ti mọ ẹlẹ́wàá ṣàgbọ́n kì lẹ́jọ́ nínú àìdákẹ́ kájẹ̀wé lọ́rọ̀ yọ fake life fake life stop fake life àbùkù lẹ́ ń wá nígbẹ̀yìn o. ọ̀gá ti fún màdámù sóògùn wọ́n ṣe mo bá mi sọ fún yín èèyàn ṣé ọ̀rọ̀ mi ní dàbí ọ̀rọ̀. ẹ ò ìjẹsà àbí iléṣà àbí kí ló ló jẹ lọ. wá kí ló fa gbogbo ìṣirà tó ń ṣe nínú ilé mi oúnjẹ tó ń sè náà kò kún ṣe pé o mọ oúnjẹ gidi sè a kò mọ́lẹ̀ jẹ ni wá sóúnjẹ mi bẹ́ẹ̀ kìkìdá kọrí nìkan ló máa wà nínú ẹ̀ mo dẹ̀ wò kókè kí n ra ọmọ mánèjẹ kí n máa mánèjẹ kí n máa ṣàánú ẹ nítorí àwọn mọ̀lẹ́bí ẹ kébi má pa wọ́n kú ògbà mọ́ ọ̀bá rẹ ògbà mú gbogbo orí àwọn òṣìṣẹ́ mi wá fẹ́ máa forí wọn fẹ́ máa fi gbára wọn látàrí ìsọkúsọ kàtìkàtì tó sọ káàkiri ọ̀rọ̀ tí ò pẹ́ lọ́wọ́ tí ò pẹ́ lẹ́sẹ̀ wàá mọ̀rọ̀ ẹ wàá lọ gbé fún bí wàá gbé ti bí wàá lọ gbé fún dí kí ni gbogbo kàtìkàtì madam lè rí bẹ́ẹ̀ ìwọ mẹ́kan láìkí ọ̀rọ̀ wọn ni wọ́n pè ní wọ́n ní wọ́n pè yan ara bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni wọ́n ti pọ̀ jù ó ní mo sì máa ń fẹ́ sọ̀rọ̀ ràn lójú ara yan ìwọ ẹ lolúwẹ̀ á sọ bí iná máa yẹ olúwẹ̀ ẹ sọ. ẹ dà ó mo ṣe wò pé à màdámù o èèyàn gidi ni lọ́dọ̀ mi o wọ́n yìí ṣe bẹ́ẹ̀ wọ́n bá ti yan fẹ́ sí nǹkan à ń ṣe. ṣé èrè kí n bá rí yèé kí n gbà ní ọjọ́ kìíní àná ni kí n bá rí nǹkan kó sọ. wọ́n dàgbé ìdáná sọ́run lójú màdámù o torí èsè bí iye ni màdámù èèyàn gidi nuisance ẹ ṣe bú iye ẹ ṣe bú iye can you imagine gbogbo yín sọ̀rọ̀ ọ̀dọ̀tí lẹ́nu ó ní ó ń tirẹ̀nì rárá gbogbo àwájọ òtúnṣì ní ẹnu àti sọ̀rọ̀ irọ́ àwọn sọ́ọ̀dì náà. kò sí wàhálà mo ti sọ fún ọkọ mi pé mo ní ìdùnnú tuntun torí mi ò lè jẹ́ kó wá pè mí lẹ́nu ṣó ti yẹ owó ni mò ń sọ fún ẹ so mi ò dẹ̀ tún lè máa kẹ́mi mi sókè kí n máa pariwo kí n máa fẹ́ fún lórí owó tí mò ń sọ fún ẹ lórí pé mo fẹ́ ṣàánú ẹ ọmọ ọ̀dọ̀ mi máa wá sínú ilé tó tó bá ti ṣetán ilé oúnjẹ tó ń sè tó bá ti ṣetán kó ra farabalẹ̀ kó lọ máa kó ẹrù ẹ̀ ọ̀nà rẹ̀ bá ti dé wọn. ìwà ayé ni mo ní bàjẹ́ èbò síbi mo fẹ́ lọ ìjọ méjì sámọ pé mi náà ni mo fi tọ́jú yan òbí mi nítorí olóò ìwé ìfìyé ìfàmìlẹ sí ìwò ibi kí n bá ti yí kí mi máa dúró síbẹ̀ ibẹ̀ máa máa dúró sí mi máa sọ kọ́kọ́ mọ́ ibi kí n bá ti yí dókòó sí ni máa dókòó sí ìjọ torí ìwé ìfìyé ìbí ìfàmìlẹ sí mo fọlọ́ bẹ́ẹ̀ nǹkan tí nǹkan tí mo ṣe sọ náà rè o ò lè change o ò lè stop àlẹ́ dọ́gbẹ́wẹ́ ẹ ti pọ̀ jù ṣé ẹnu ẹ̀ yìí ṣe kò lè parí ṣé ò lè parí dé kó má sọ̀rọ̀ mi. mo fi bẹ́ iná ni pé kí n jọ torí ọlọ́run pé mi máa sọ̀rọ̀ kó jẹ́. ẹran ọkọ tó yẹ ṣe bá kọlọ pàtẹ ọkọ kó jáde kúrò nílé mi. màdàmú ìjọ torí ọlọ́run màdàmú màdàmú. ọ̀rọ̀ yéèrà ìṣeré pé mo mi tòbótòbótò ṣebí nǹkan kò ṣẹlẹ̀ ni ó bójú ara mi rí bí màdàmú kan gbé gbálẹ̀ hàn lórí. ah station ya. ya kí n ṣèyàn gidi o kí n ṣèyàn kó dáa aláyé bàjẹ́ ní ìwà mú màdàmú ìfisòkòwò màdàmú kó jẹ́ ipá kásọ sí mi lọ́rùn á fún mi ní oúnjẹ jẹ á tún fún mi lówó ìmọ̀ ẹni ẹlẹ́ni fi ṣògùn owó madam kó jẹ́ pé omi wá bó ṣe dáa fún yín ìwé ìjẹ́ mi rí ọ̀yìn sẹ́rí ibi kí n wá ibẹ̀ ni a kú sí àwọn ẹ̀yìn níbi àwọn fi ti àgbà ní ìmọ̀ abọ́nú rẹ o ìmọ̀ abọ́nú okùnrin àgẹ̀rà ni ni olórí burúkú aláyé ń bàjẹ́ ẹ̀ ọ̀gá ọ̀gá rádaràda ọ̀gá kan fi ṣépè fún yàn. ẹ ká sọ ẹyẹ lọ́pàá. ẹ ká sọ àǹtí. ẹ ká sọ ká lè béèrè. àǹtí tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ni mo béèrè. ọ ẹ̀yin lẹ mọ àwọn agent criminal tó máa ń jí mọ́tò gbé. ó kílẹ̀ pé ẹ sọ pé ẹ sọ bẹ́ẹ̀ mọ́ àwọn olè bíi ti báwo àwọn eléyìí lówó gangan ni ẹbí mi wá kó ṣe pé bóyá mo kàn azin ẹ̀gbọ́n ìyàwó ẹ̀gbọ́n ọkọ mi ni so ẹ má sọ pé ó lè ní wọn ṣé ẹ̀yin ò sí ìlú ni ṣé ẹ sí lórí social media ẹ sí lórí Instagram ẹ sí lórí Facebook ni ẹ dẹ̀ sọ pé ó lè ní wọn. ilé àmọ́ ọ̀daràn kúndínlé ni wọ́n. ọ̀dà kìlẹ̀ pé àǹtí ẹ sọ̀rọ̀ ẹ sọ fún mi pé rọrọ ọlọ́pàá yìí ń pa náà ẹ gbójú sókè ẹ̀dẹ̀ ń wọlé. good afternoon sir. Yeah, good afternoon, madam torí àǹtí díẹ̀ kọ́ látọkọ wọn ni mo ṣe wà ń bíbá. ṣé màdámù ẹ mọ̀ wọn rí. yes. ṣé wọ́n ti explain gbogbo nǹkan tí wọ́n ṣe fún yín ẹ bọ̀ wọ́n ti sọ fún mi bọ̀ mo believe pé rọ́ọ̀lọ́ ń because àwọn eléyìí lówó ni so mo mọ̀ wọ́n mo sì wá lé wọn five days ago so ẹ lè sọ fún mi pé ìrere ọjà lè. ṣeré gbogbo life tí ẹ̀yin believe pé wọ́n lè fi ẹ́ pé wọ́n lè rẹ̀ luxurious life yẹn ẹ gbàgbé ẹ̀ fake life ni wọ́n lè. ṣé ẹ̀yin gbàgbọ́ pé gbogbo àwọn nǹkan tí wọ́n ní pátápátá wọ́n yá wọn wọ́n tiẹ̀ tún lọ sílé onílé wọ́n á máa ya selfie wọ́n á máa gbé sórí social media pé àwọn làwọn ní wọ́n á lọ sí mall wọ́n á rí mọ́tò onímọ́tò wọ́n á yà pẹ̀lú pẹ̀lú plate number wọ́n sọ pé àwọn làwọn ní mọ́tò to the extent to people will come here láti lè máa complain pé àwọn kan claim property wọn which is very very wrong bó ṣe wà yìí ṣe a charge wọn for many things na fi charge wọn ṣe understand ṣe wá rí àwọn àtọkọ wọn wọ́n jọ wà bíbá ọkọ wọn wà àná láyẹ̀ṣẹ̀ fún wọn lọ sí clinic are still in the clinic they still there ṣe understand if not ẹ bá bá wọn bì báyìí. this young lady tell me, they are all fraudster. àǹtí ah, ẹ jù ẹ wojú mi ẹ sọ fún mi pé nǹkan tọ̀gọ̀ ọlọ́pàá yẹn sọ irọ́ ló ń pa nàbọ̀ ẹ lówó náà ṣé bá a mọ̀ yẹn máa wá sílé yín ẹ bí ni wà náà. madam wọn lè dá yín lóhùn you say all the things they post on social media gbogbo nǹkan tí wọ́n post yẹn àwọn kan ni wọ́n ni wọ́n and everybody do believe pé ah gbogbo nǹkan tó bá ti post yẹn àwọn náà ni wọn oh everything is just social media you understand àwọn èèyàn lè máa believe you only just illusion tí àwọn ẹlòmíì bá dẹ̀ rí wọn á máa sáré ìlà ìlú káwọn náà lè dọ́lọ́lá kọ́ lè dọ́lọ́rọ̀ àwọn ọmọ gbé ìsàlẹ̀ ọ̀rọ̀ oníkálukú fèrè ló pọ̀ ń bẹ́ẹ̀ kìí tẹ̀ tí wọ́n ṣẹ̀lẹ̀ ń ṣe ayé àjọlá ti sọ pé ẹ̀gbin but ilé this is all faith this man prompt this young man here láti lọ fi ìyàwó tiẹ̀ ṣe oògùn owó hmm? because he want to live the kind life this couple are living. ọgọlọpàá yeah. this young man yìí you know. exactly. ah <laughs> ẹ wo àǹtí ẹ ti ẹ ti ẹ ti ẹ sọ kankan ẹ kò tiẹ̀ sọ pé irọ́ ló ń pa ẹ̀yin lẹ lówó yín so gbogbo nǹkan tẹ̀ ń post fún wa látọjọ́ tá à ń rí lẹ́yìn tó ẹ̀yin kọ́ lẹ ní ah, èmi nìkan kọ́ ni máa gbọ́rọ̀ yìí máa ní láti pọkọ mi. ẹ má bínú you may come okay. maybe you go out and make your call. thank you. and uh, Ismail kí ni young lady ń ṣe ìṣúná. àìláròjinlẹ̀ ní tó. no no no no she can go anytime tó bá ní ìlú. àìláròjinlẹ̀ ní tó. yèsí kí n bá nídìí ta ni èèṣè mi ojúmọ́ rí mi gbọ́ mo ti mọ débi kò tí a ṣe kí ni kò tí a ṣe wọ́n ìmúpè mímọ́ o ti bá ń fojú àṣẹ bí rẹ̀ kẹ́mọ̀ pé báwo ọ̀rọ̀ ibẹ̀ ni a kú sí àgbàyè òṣòro ojú rẹ̀. Hmm. àti pé ẹni bá fa gbòòrò. panel sọ fún Abdullahi tó bá ti dé. kẹrántí gbòòrò àfagbó má má ṣe lògùn má mọ̀ o máma ṣe lògùn máma ń wo kílẹ̀ wí máma ṣe lògùn máma ń wo kílẹ̀ sọ má má ṣe lògùn má mọ̀ ohun wa bá ṣe sílẹ̀ yọ kẹrántí kẹrántí kẹrántí kẹrántí àbọ̀ wá padà ń bọ̀ ohun ẹ fura o. gbogbo ẹ̀yin fọlọ fọlọ amẹ fọlọ fọlọ fake life ló pọ̀ nínú wọn tẹ́ ò mọ̀ ọ̀rọ̀ àṣírí ni. Ha! ẹ fura o ẹ fura o mo ti sọ̀rọ̀ sókè o. ó jọ bí eré lọ́dọ̀ yín ọ̀rọ̀ àpárá kọ́ nìyọ ohun tó ń dálé àwọn kan rú tí mo fi dúró ní sùúlù rẹ̀ mọ́ tí wọ́n ń wábi tó ti dùn kiri ẹ dákun ẹ ṣàyẹ̀lẹ̀ fake life ló máa pọ́n o nínú ayé fọlọfọlọ amẹ fọlọfọlọ amẹ fake line ló pọ̀ nínú wọn tẹ́ ò mọ̀ ọ̀rọ̀ àṣírí ni ẹ fura o ẹ fura o mo ti sọ̀rọ̀ sókè o. ẹja tí ó mọ wọn ara ẹ nínú ibú ní ń bọ́ sọ́hun apẹja àìmọ̀ mi dáadáa ó lè mú ní fẹsẹ̀ kọ́ o mo lè fòye mo lè fòtò ọ̀hún ló mọ́ mo lọ gìnì bọ́ sínú ṣẹ́ gbígbẹ̀yìn o ẹ̀dá ayé ẹ má ṣayé ṣe ṣé bó ti mọ ẹlẹ́wà ṣàgbọ́n kì lẹ́jọ́ nínú àìdákẹ́ kájẹ̀bi lọ́rọ̀ yọ fake life fake life stop fake life.